فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدبكم الله سبحانه وتعالى ọba tó jẹ́ pé <clears throat> òun náà ni oní gbogbo ọpẹ́ níbẹ̀ láti lè parí akọrọkẹ àtìgbẹ fún anábì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ pé òun náà ni òjíṣẹ́ gbẹ̀yìn tí ò ní sí òjíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ máa tí a kìí àmọ́ fi dé alékùn kí Allah subhanahu wa ta'ala kò máa bá wọn sàbí ànábì àwọn ẹni rí àwọn tọ́lọ́wọ́n bá àlejò ọlá tó sá àwọn lẹ́sà láti fún ànábì sallallahu alaihi wasallam láti ta iṣẹ́ Allah subhanahu wa ta'ala ká alẹ́kùn kí Allah subhanahu wa ta'ala kó máa bá àwọn tí wọ́n rólé fún àwọn sàbí ànábì àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wa sallam kì í tí ó fi dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama abẹ́lẹ́ ọba àlejòlá ìkẹ́nà àtòrí ajé ìjẹsánà kí ọlọ́ọba àlejòlá kó mọ́ sáàfi kárí ẹnìkọ̀ọ̀kan wa lónìí tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25th day nínú oṣù Ramadan a tẹ̀síwájú níbi tí a bá àlàyédé inú Suratul a àmọ́ síwájú ká tó tẹ̀síwájú a kí etí tó gbọ́ wa káàkiri bí dáadé gbọ́ wa àti gbọ́ wa àti ojú tó ń wọ̀ wa a assalamu wa rahmatullahi wa lánàá asàlàyé púpọ̀ nípa àwọn àyà àwọn àmì ọlọ́wọ́ balikiola tí ń bẹ lára ràkúnmí eléyìí tí ọlọ́wọ́ balikiola tí ó pàkíyèsí wa lọ síbẹ̀ ìgbèkáwòye sí Si kẹ́yìfà fún lè kọ́ fóòlù ọlọ́wọ́n bá àlejò láti dára fún mi ọlọ́wọ́n bá àlejò láti wà lọ síbẹ̀ ó ní ká wòye sí i ìwé tọ́lọ́wọ́n bá àlejò láti ká wòye sí i a rí pé ọgbọ́n ńláńlá ń bẹ́ẹ̀ púpọ̀ látara pé tá a bá wòye sí i pẹ̀lú bọ́lọ́wọ́n bá àlejò láti dá àtàwọn ohun mèremère ohun oríṣiríṣi tí ń bẹ lára ràkúnmí eléyìí yóò jẹ́ kí a lè mọ bí agbára ọlọ́run bá àlejò láti tó tá a bá wá mọ bí agbára ọlọ́run bá àlejò láti tó pé òun náà ló lágbára lórí gbogbo nǹkan eléyìí yóò jẹ́ ká máa sin Allah subhanahu wa ta'ala nìkan láì pa nǹkan kan mí papọ̀ máa tọ́lọ́ ọba àdéjọ́ ọlá bá pè wá ibi ká wòye lọ síbi nǹkan kan a rí pé ó ní ìdílé tọ́lọ́ ọba àdéjọ́ ọlá bíi ká wòye lọ síbẹ̀ tó jẹ́ pé bá a bá ṣe lè ṣègbìyànjú sí bá a bá ṣe lè ronú sí nípa tọ́lọ́ ọba àdéjọ́ ọlá ní ká wòye lọ síbẹ̀ yìí bẹ́ẹ̀ náà láti máa rí agbára ọlọ́run ọba àdéjọ́ ọlá ọlọ́run bá lè tọ́lá ní abala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́run bá lè tọ́lá ní ẹ̀wòye ní ẹ̀wòye sí ràkúnmí kayfa khuliqat báwo ni wọ́n ti dá ràkúnmí ẹ̀wòye sí ìdẹ́dà rẹ̀ nínú àwọn kan tọ́lọ́run bá lè tọ́lá tó ní káwòye sí wa ila as kayfa rufi'at ọlọ́run bá àdékẹ́lá ní ẹ wòye sí sánmà ni ẹ wòye sí sánmà kẹ́yìn bá rúfin àti ẹ wo bí ọlọ́run bá àdékẹ́lá ti gbé sánmà ga ẹ wo bí sánmà ti ga roro bí tó ga déhùn ẹ bí sánmà ti fẹ̀ táàmà wò lọ tó jẹ́ pé ojú wa ni ó parí síbì kan táàbì ní rí nǹkan kan mọ́ ṣe pé bí sánmà wa tán sí ojú tiwa ló tán síbì àti ìwà rí ẹnìkan tí ń rìn lájúbà táwọn èèyàn ti ń rìn láyé ọwá ní àwọn ti rìn jábi tí sánmà pin sí o tó jẹ́ pé òun débì kan lórílẹ̀ tí ò sí kíni tí èsì pé abẹ́ sánmà níbẹ̀ wà ààrẹ nìkan tó ní rí ọlọ́run bá àlejò ọlá ní ẹ̀wò yìí sí sánmà yìí bọ́lọ́run bá àlejò ọlá sì sí bá a bá fẹ́ kọ́lé láyé tá a bá ń sọ̀rọ̀ nípa fífẹ́ tíbi tá a bá fẹ́ kọ́ tó bá ti di pé yóò fẹ́ ẹ á máa bẹ̀rẹ̀ sí yọ pílà kó bá lè dúró tó bá yẹ pé yóò ga ni á bẹ̀rẹ̀ sí dẹ́kìn á bẹ̀rẹ̀ sí yọ pílà sápàtún sápàtì nítorí pé kí ni nítorí pé kọ́ wọn bá dàwó ọlọ́run bá àlejò ọlá wa dá sánmà láti ìgbà tó ti dá sánmà yìí ẹ ọlọ́run bá àlejò ọlá dá sánmà sánmà ò wá ní òkú àrí kankan tọ́lọ́run bá àlejò ọlá fi mú un àrí ibi kankan tọ́lọ̀ ọba àlékiọlá ti jẹ́ kí ni ẹ̀ kọ́dà àrí ibi kankan tọ́lọ̀ ọba àlékiọlá tó ti sùn kama ẹ bẹ́ẹ̀ wá so wá fi kọ́bì kan ní àrí ọlọ́ọba àlékiọlá fi sọ fún wa nínú alukur'an ọlọ́ọba àlékiọlá ní Allahu alladhi rafa láláì ní pílà láláì ní òkú kankan tẹ́yìn náà fojú ara yín rí báyìí tó bá jẹ́ kó ní pílà ni ẹ̀fù ẹ̀mú wákàrí so tábàwọn ìdẹ́dà ọlọ́ọ̀bà àlekíọ́ láti dá sámà ẹ̀ ìdẹ́dà rẹ̀ ti rí yìí òun náà ni ó yà á mọ̀ pé à ìtawà dára ìtawà bọ́ ara wa ti lárí wọn ẹ̀ gbogbo ìtawà bá ń ṣe àákùn ṣe látara àwọn nǹkan tọ́lọ́ọ̀bà àlekíọ́ ládàá ni bàbá fẹ́ kọ́lé tí wọ́n ló dá ìpẹ̀lú

nínú agbára ọlọ́run bí sánmà yìí ti wá lágbára tó <clears throat> bọ́lá ọba ti dáa nígbà tó bá di pé sánmà dé gbẹ̀yìn ó dé àsìkò tọ́lá ọba gbogbo nǹkan lọ́wọ́ ọba àlejòlá bù àsìkò fún èyí tá a bá di títí ń bẹ àsìkò rẹ̀ sí ó lè ó lè bu àsìkò yẹn kó kéré fẹ́lòmíì tásìkò nǹkan tọ́lá ọba tásìkò rẹ̀ bá ti tó ọba jẹ́ gíní yóò wò ó bó bá jẹ́ èèyàn ní ẹ̀mí ó bọ́ lọ́rùn ẹ̀ gbogbo tọ́nà ọba àdìsí ọládá lónìí bẹ́ẹ̀ tásìkò sáma náà bá tó ọlọ́ọ̀bá àdìsí ọlá sọ fún wa pé ìdásá máa ń ṣàkọ̀tù tásìkò sáma náà bá tó ẹ̀yìn sáma náà ó ti gíní sáma náà ó ti fàyà yóò fàyà bí sáma ti lágbára tó ń ọlọ́ọ̀bá àdìsí ọlá ní wọ́n sá máa abànà ìnáhà bí àìdín wà ìnáhà lámùsẹ̀rù ọlọ́ọ̀bá àlejòlá ní àwa la mọ sánmà pẹ̀lú kíni a mọ pẹ̀lú agbára sánmà ó strong ó lágbára gan ọlọ́ọ̀bá àlejòlá lọ́wọ́ afẹ́ sánmà débi tó fẹ̀ tó bó ti wá rí fún òṣòro lágbára tó tọ́lọ́ọ̀bá àlejòlá bá ti iná tó bá pàṣẹ fún ẹ́n ọlọ́ọ̀bá àlejòlá ní tó bá di pé sánmà bá pàyà rẹ̀ pẹ̀lẹ́gẹ́dẹ́ wà á dìde sí lè rọ́bì ha wà ó kọ́ sánmà yóò gbọ́rọ̀ yóò gbọ́ túláàsì ní mùsàmá gbogbo àtẹ́tọ́lọ́ ọba àlekíọ́lá bá pa á ti fàyà nítorí pé ọlọ́wọ́ ọba àlekíọ́lá náà ló dá sánmà àti lẹ́lẹ̀ tọ́lọ́ ọba àlekíọ́lá sọ fún pé ti yá tọ́wọ́ án àwòkàrà hàn ọ̀làdá àtẹ́yìnà sọ èdè nígbà tí wọn ò nígbà tọ́lọ́ ọba àlekíọ́lá tẹ̀ dá sánmà ọlọ́wọ́ ọba àlekíọ́lá náà ló pàṣẹ fún wa pé ẹ fẹ́ kọ́ ó bóyá ẹ ó ní kílẹ̀ ẹlẹ́ ó máa mú irúgbìn jáde kí sánmà máa rọ̀jò àti ilẹ̀ àti sánmà wọ́n wá sọ bọ́lá ọba àlejò ọlá pé àtẹ́yìn náà sọ ìyàyè kéde túláàsì ẹ̀ àgbà túláàsì àtẹ̀ látẹ̀ rẹ ní kíni ti àfinú fẹ́ dọ̀ bọ́lá ọba àlejò ọlá bá pààyàn látẹ̀ èyẹ máa finú fẹ́ dọ̀ ẹ̀ èyẹ máa finú fẹ́ dọ̀ tẹ̀ látẹ̀ ọlọ́ọ̀ba ni àwọn mùnàfìkì àwọn ni wọ́n máa ń tẹ̀ látẹ̀ ni wọ́n máa ọlọ́run bá lékelá ní ọba kírun ẹ káwọn mú sáàlà wọn ò pẹ̀lú náà ni wọ́n fi dé kíni wọ́n fi dìde lọ kírun wàlá yẹ kúrú náà wá ilà kọlí ilà wọ́n dà wọn ò ní rántí wọ́n ra rẹ̀ díẹ̀ wọ́n ti wọ́n ti so káwọ̀ ti àwọn màláíkà ní bẹ sánmà alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ àwọn tí ń bẹ sánmà ẹlẹ́ẹ̀kejì tó fi dé sánmà ẹlẹ́ẹ̀kejì ó gba àwọn màláíkà tó wá wà ń bẹ̀ yìí kò sí iṣẹ́ tí wọ́n ti tó dáa fún ń sàkọ̀mọ́ ọlọ́wọ́ bàdé jọlá ni àwọn àríkí màláíkà tó jábọ́ rí táwọn àríkí màláíkà yìí wá jábọ́ láti sánmà ogun wọn bẹ̀ bẹ̀ ọlọ́wọ́ bàdé jọlá dá àwọn àràwọ̀ sí sánmà ẹ ọlọ́wọ́ bàdé jọlá fi kíni ó fi ṣe ọ̀ṣọ́ ìràwọ̀ ó tó dògúdá kan

gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òṣùpá òṣùpá náà ń bẹ ní sámà gbogbo àwọn táwọn sọ yìí náà wọ́n bẹ sámà fa sámà sí gà wọn gbogbo àwọn táwọn sọ yìí sì ní wọ́n tóbi lọ láwọn àràwọ̀ táwọn sọ yìí wọ́n tóbi ju ayé táwọn wà bẹ́ẹ̀ lọ. òṣùpá bá àdìsí ọlá da sí sámà ó sì kọ ìdẹ́ ó kọ ó láwọn àdìdí máa ń sékè ti máa rìn tábà lọ wo nísìnyí á rí pé òṣùpá ó ti di nǹkan tí sékè ó ti di nǹkan tí ń kéré ó ti ń dínkù ẹ pété wá ń dínkù yìí tó bá yá yóò padà wá sékè ní àpàdà tó lè máa yóò tún wá jáde ní tínrín sáàpè ní ìlàlì nígbà tó bá jáde yìí ojú ọlọ́wọ́ bá wá sí oṣù báyìí wa tó wà nínú sámà ó ti ní nǹkan tí máa ń segin ni tí ìmálẹ̀ ìmálẹ̀ rẹ̀ a máa segin ni a máa tutù. inú àwọn nǹkan tí ń bẹ sámà tó lọ́wọ́ bá àdìgbọ́lá já táwòye sí ẹ jẹ́ ká wo oòrùn oòrùn tó lọ́wọ́ bá àdìgbọ́lá já sámà ẹ wo bí sámà ṣe wà ẹ sámà jìnnà ọ̀nà tí sámà jìnnà sílẹ̀ ẹ oòrùn jìnnà sílẹ̀ lẹ́ẹ̀ ní àìmọye mike òun ti jẹ̀ sílẹ̀ lẹ̀ tòun ti bẹ́ẹ̀ á sì máa ṣe kíni á sì máa gbọ́ ẹ̀ta wàràwàrà rẹ̀ bóun ní ìtẹ̀wájú bá jẹ́ ọ̀gbẹ́dà kìí àmọ́ tọ́lọ̀ ọba àlìkẹ́ alábáwá sún máa ń dèdè tòṣe rí ọ̀nkálùkù ọ̀nkálùkù máa wá láàgùn ẹni tó ogun rẹ̀ ó mú dé ọrùn ẹni tó ogun rẹ̀ ó mú dé etí ẹ́n látara kíni látara ìwọ̀n amóòlù wa mú wa látara òun nígbà tó òun bá yọ ẹ́ nígbà tó bá ti gbórùn yọ á rí pé ilẹ̀ má ẹ́ nígbà tó bá yá tó òun bá lọ tí bá lọ tí bá lọ òun á lọ lè wọ̀ tó bá wọ̀ yìí tán gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà ilẹ̀ lè dúdú bí gbèsè tiwa náà nù nígbà a bá lẹ́sẹ̀ yọ á máa ni á

nígbà tó bá padà yá gbogbo ara ó ti kíni ara ó padà mú jọ ojú ti ń tán tẹ́lẹ̀ ẹwà gbogbo ẹ̀ pátápátá yóò di nǹkan tí ó fẹ́ tí ò ní tẹ́wà náà ẹsẹ̀ tí ń rìn tó jẹ́ pé ń rìn farabalabala tó bá ti dúkó mi ó ti débẹ̀ ọ́n yóò di pé kíni òun náà máa wọ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ̀ ń tí tóbi á di pé kíni ọmọ nìyẹn padà wá wọ̀ fún yẹn yá ó gba àwọn nǹkan wọ̀nyí bẹ ní sámà <clears throat> nínú àwẹ̀ ìdátọ́lọ̀ ọba àdéjọ́lá dá síbẹ̀ ọlọ́run bá lè jọlá wa sọ pé lómi sọ fún wa pé wàyí la sàmà yìí ṣé ìfàrò fi àdá ẹ wòye lọ sí sámà ẹ wò ọlọ́run bá lè jọlá bó ti gbé sámà ga ruru ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tọ́lọ́run bá lè jọlá ní káwòye sí nínú àwọn ẹ̀dá rẹ̀ tọ́lọ́run bá lè jọlá tó dáa tó fi òye láńlá síbẹ̀ pẹ̀lú agbára ọlọ́run bá lè jọlá ní wàyí ilẹ̀ ti bá a ní yàní ǹdúrú ìlàlùjìbáà ẹwòye tí ó kè àwọn àpáta ńláńláńlá kẹfà ní ṣe ìbájú ẹwò bí ọlọ́wọ́ bá àlejò láti fi ṣe gíní ó bi fi lọ́lẹ̀ sórí ilẹ̀ẹ́lẹ̀ bọ́lọ́wọ́ bá àlejò láti gbé àwọn òkè yìí ó ṣe gbé kalẹ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ yìí nígbà tọ́lọ́wọ́ bá àlejò ládá ilẹ̀ yìí orí omi ní ilẹ̀ẹ́lẹ̀ wà ilẹ̀ tọ́lọ́wọ́ bá àlejò da ní nǹkan tó jẹ́ gíní tó jẹ́

ọlọ́wọ́ bá àríkẹ́ látún wá mú alìjìbáàlì àwọn òkè tọ́lọ́wọ́ bá àríkẹ́ láníkàwò yìí tí bó ti gbé kalẹ̀ sílẹ̀ lẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ látún wá sí kíni ó tún wá fi de ilẹ̀ ẹlẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ láni wálé jìbáàlà àrùtàhà ẹ̀rí àwọn òkè tẹ́ ẹ̀rí ń ọlọ́wọ́ bá àríkẹ́ láti wọ́n ti pẹ́ẹ̀gì ọlọ́wọ́ bá àríkẹ́ láti wọ́n ti èèkà ibùmí oníwàlì jìbáàlà àwùtáàdà ọlọ́wọ́ bá àríkẹ́ láti àwọn ìkàn táà máa bí ṣegíní táàbí kàn kàmálẹ̀ tí ò fi ní máa ṣegíní tí ò fi ní máa mì ọjà alábi àrọ̀wá sí á á ń tẹ̀mí ìdàbí kan ọlọ́wọ́ bá dìjọ́ láti kílẹ̀ wọ́n bá máa ṣegíní kí wọ́n bá máa yíwa kó kó máa yí máa wà lẹ́sẹ̀ ó wá ṣegíní ó wá sí àwọn òkè ó fi wọ́n ṣe àwọn ìkàn sórí lẹ̀ eléyìí náà nínú agbára ọlọ́wọ́ bá dìjọ́ láti àwọn onímọ̀ nígbà tí wọ́n ń ṣèwádìí nípa òkè wọ́n ní bí òkè ti ga tó ẹ̀yìn kó ti ga tó tó ga róró wọ́n ní bẹ́ẹ̀ náà ló sì wọlé ẹlẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló wọlé ẹlẹ̀ ọlọ́run bá dìkẹ́ láwá dáhùn òkè lóríṣiríṣi ó ti fi àwọn eríṣiríṣi nínú àwọn àlùmánì ọlọ́run bá dìkẹ́ láti ó fi síbẹ̀ fún wa òkè bùnmí wọn á rí góòlù bẹ́ẹ̀ òkè bùnmí wọn á rí dáámọ́ǹdì òkè bùnmí wọn á rí sílvà bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá àlejọ́lá dá òkè yìí náà ó dá ní àwọn àwọ̀ eríṣiríṣi èmi ní òkè tó jẹ́ pé kàrọ̀ àbí oṣù òdì àwọn òkè mi tó jẹ́ pé wọ́n dúdú ni tẹ́ bá lápàtà àmì yóò dúdú ni tẹ́ bá rí mi apá tẹ́ bá mi yóò sì ṣe kíni yóò sì kúnkún ọlọ́ọ̀bá dá àwọn òkè yìí bókè lágbára tó tó bá ti jẹ́ ẹ̀ ọlọ́ọ̀bá àdìkẹ́lá ni wàyí lálẹ́ jìbáàlú tó yìrọ̀ ẹ̀rí òkè ti wà ní ọlọ́ọ̀bá àdìkẹ́lá yóò tẹ̀kí ni yóò gbé òkè yóò mú rìn so látara bẹ́ẹ̀ òkè wá tẹ̀kí ni yóò wá di nǹkan tí ó tẹ̀kí ni yóò fọ yágáyágá pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bá àdìkẹ́lá àṣẹ náà ọlọ́ọ̀bá àdìkẹ́lá ó pàṣẹ fókè máa rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ gbogbo àwọn ìdá ẹ kò sí ìdí ọmọ ènìyàn lágbára tó nu wọn ọmọ ènìyàn ò lágbára tó sámà ọmọ ènìyàn ò lágbára tó ilẹ̀ kò lágbára tó ràkúnmí ọmọ ènìyàn ò lágbára tó òkè bókè sí lágbára tó síbẹ̀síbẹ̀ sọ̀rọ̀ ọba àlekẹ́ lábá sí pàwọ́ látẹ̀lẹ̀ kan náà wọ́n tẹ̀ látẹ̀lẹ̀ àmọ́ ọmọ ènìyàn tòun ti bá àti lágbára tó síbẹ̀síbẹ̀ náà á sì máa dá gbàgbára wò ká á máa sàkó àtẹlọ́wọ́ bá àdìjọ́lá á máa sì gbéraga lórílẹ̀ ẹ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá sọ ní ayé àkànná wọ́n ti wà láti ṣe ìfìlẹ̀ àti bára hàn ìnáka láǹtà àdìkọ̀ àrùtọ̀ wà láǹtà bùrúgà ti bá làtúlà ọlọ́wọ́ bá àdìjọ́lá ni má máa rìn fandafanda lórílẹ̀ má máa rìn ní táǹkù lórílẹ̀ má máa rìnrìn kò sí lẹ́nìkan bó bíbí tè má máa rìn lórílẹ̀ ìnáka láńtà àdékọ̀lẹ̀ ààbò ó lè rìn kó lulẹ̀ nígbà tó wá rìn tó wá rìn wá rìn tó kalẹ̀ ilẹ̀ wá sí kíni ó wá rìn agbára rẹ̀ wá tó kí ilẹ̀ lè kì wà láńtà búlúgà ti bá la bí bá ti máa wá ni tòun ti bó ti wá rí báwọn náà ọlọ́run bá àlejò ọlá tó bá wá pa wá láti àní tẹ̀lé ọlọ́run bá àlejò ọlá sọ fún wa nínú alukur'an ó ní law anzalna hadha alukur'an ala jabalin la ra'aytahu khashi'an mutaqaddi'an min khashyatillah ọlọ́run bá àlejò ọlá ń tá a bá sọ alukur'an ń tá a yẹn àárí pé yóò ṣe kíni yóò gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ mùtàkọ́dì àárí yóò sì máa là mìnàkásí àti là látara pé òkè bẹ̀rù ọlọ́run وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ọlọ́wọ́ bá àlejò ọlá ní òun sàpèjúwe lè fún wa ní kábàlì ronú àwátá àwá tókè ẹ̀yìn ọlọ́wọ́ bá àlejò ọlá sọ àlùkòrá nìkalẹ̀ sínú ọkàn wa ọkàn wò sí jẹ pẹpẹ ọlọ́wọ́ bá àlejò ọlá sọ àlùkòrá ní iná àrọ́dínà àmánà tààlà sàmáwá ti wà láti wà tìbáàdì fàbẹ́yìn àyà mílíọ̀nà ha wà ẹ̀rí wàhámàlà hali ìsàn wàhámàlà hali ìsàn innahu kana zaluman jahula ọlọ́wọ́ bá rí kẹlá ní agbé àmánà ẹ̀ agbé àmánà fún sámà pé sámà gbà àmánà yìí wàlìbàn òkè wọn gbà wàlìárùtọ̀ agbé múlẹ̀ bàbá yìí náà yà mí nà ha á wọn làwọn ò lè gbà wò pàṣẹ àkùnà mi nà ha wọn lọ́wọ́ wọn ní bọ́lá wọn sànú àwọn kẹ wàhámẹ́lá hàn ìsàn ọmọnìyàn ló gbà á ẹ̀ àmánà yìí ọmọnìyàn ló gbà á innahu jahula ẹ̀ ọmọnìyàn tẹ́ rí mu o ẹ̀ ọmọnìyàn tẹ́ rí mu aláìmọ̀kànnì àwọn onímọ̀ sọ̀rọ̀ pọ̀ nípa àmánà tọmọnìyàn gbà wọn lò sí bá lè tó ní ká máa jọ́sìn gbà ó gbàdé kó máa jọ́sìn ọmọ nìyẹn wá ń ṣe nǹkan míì yàtọ̀ sí tọ́lọ̀ ọba àdìgbọ́lá torí ẹ̀dá ọlọ́run ọba àdìgbọ́lá júwe òkè fún wa ẹ wo òkè bó ṣe tó bó ṣe lágbára síbẹ̀síbẹ̀ ẹ̀ ń tẹ̀ láti ọlọ́ọ̀ba síbẹ̀síbẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀ba àdìgbọ́lá olóyè òkúta gbà púpọ̀ míì ó ní wàyí nàmínà ṣèjáwọ́tì làmá yẹ tọ́ta járó nínú ìlànà من الحجارة لما يحبط من خشية الله ọlọ́run bá ní kẹlá ní bókè ti lágbára tó ń ìmí ń bẹ́ẹ̀ lókè tó jẹ́ pé yàṣàkó òkè a máa ṣegírí òkè a máa là tó jẹ́ pé wọ́n yá kọjú mi lèmà wàyí nà mí ha làmá yàṣàkó mi nà kájí àti là ń bẹ́ẹ̀ lókè tó jẹ́ pé yóò là látara ìpáyọ̀ ọlọ́run bá ní kẹlá kọ́dà ń bẹ́ẹ̀ lókè tó jẹ́ pé kí ni yóò là omi yóò ti máa sàlábẹ̀rẹ̀ bàjọ mú kí ìsìnkí ni ó lágbára tó ọkàn ọmọ ènìyàn tí ò wá lágbára tó kùtà tí ó sì lé kókó débi pé wá àti òdì nílé kọjá ní ọkàn rẹ̀ wá àti òdì nílé lápá òdì nílé favorétì ọkàn rẹ̀ òkè sì máa òkè sì omi òkè á ti máa ṣe kí ni omi á máa sàn jáde láti lókè pé sọmọ nìyẹn burú dé ọlọ́wọ́ bá lè gbẹ́lá ní káwé sí òkè ọlọ́wọ́ bá lè gbẹ́lá wá ní wàhálà àrídì kẹ́yìn tún fi hàjù ọlọ́ọ̀bá àlejòọlá ní ẹwù yé sí ilẹ̀ ẹlẹ̀ kẹ́yìfà tó ti há jù bọ́lọ́ọ̀bá àlejòọlá ti sí ní tó ṣe kíni tó ṣe kíni tó ṣe gbàǹtàǹtà ẹ̀ẹ́n tó dàbí sábì tó wá jẹ́ tó dàbí kíni tó di tó di tó fẹ́ tọ́lọ́ọ̀bá àlejòọlá ṣe ní tó fẹ́ lọ sáàbà wo ilẹ̀ ẹlẹ̀ lọ ní ti áàrí tó kàn sí kíni ó kàn fẹ́ lọ tó dúró jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ ṣe lógódó ó ní ẹwù bọ́lọ́ọ̀bá ti ṣe bẹ́ẹ̀ àwọn nípa abáṣọ àpèjúwe pé ẹ̀tọ́ bá ní ilẹ̀ ẹlẹ́ òrí rogodo wọ́n ní torí bá a lè kéré ma lórí ilẹ̀ ẹlẹ́ wọ́n lóun náà lè já mọ̀ lórí rogodo wọ́n ní tá a bá mú bọ́ọ̀lù ńláńlá ẹ̀ bọ́ọ̀lù tó tóbi tá a wá gbé èèrà kékeré tá a wá gbé sórí ẹ̀ tí èèrà náà bá rìn lórí ẹ̀ tá a bá yí tó bá dúró lójú kan yóò máa dàrú gbàgbé pé èèrà òun náà rìn níbi tó tẹ́pẹ̀rẹ̀tẹ̀ ni nítorí kó kéré lórí ẹ̀ ọlọ́ọ̀bá lè kẹ́lá ló wá ṣe ilẹ̀ bẹ́ẹ̀ fún wa ó ṣe ilẹ̀ ní tó ṣe gíní ní tó rọ̀ ó ṣe ní tó tẹ́pẹ̀lẹ̀tẹ̀ ọlọ́ọ̀bá lè gẹ̀rá ní wáfúṣú fi mànà kíbi ha wákòló ẹ̀rí sí i wá ilẹ̀ ìnùṣù tọ́lọ́ọ̀bá lè gẹ̀rá bá ti gbogbo lẹ̀ bí àpáta ni táàbí gòkè tá à ń sọ̀kalẹ̀ tá à ń gòkè tá à ń sọ̀kalẹ̀ ẹ̀ tọ́lọ́ọ̀bá lè gẹ̀rá bá ti gbogbo lẹ̀ bí àpáta ni tó yẹ pé tá a bá sá ní ọkọ́ ọkọ́ yàrá ni níbo láàmà gbé sí i bó láti máa rí omi níbo láti máa kọ́lé sí bó láti gbẹ́lẹ̀ bó láti gbẹ́ kànga amọ́lọ́wọ́ bá lè fi ọlá ló ti kíni òun ló máa mà nínú ọlá rẹ̀ tó ṣe ilẹ̀ ẹlẹ̀ ó tẹ ilẹ̀ ẹlẹ̀ rọ̀ fún wa ó tẹ ẹrọ̀ fún wa ó tẹ àárín lórí ẹ̀ ó tẹ ẹrọ̀ fún wa à ń gbẹ àmì ń gbin irúgbìn tá a fi ń ṣe àǹfààní fúnra wa àtàwọn dábàá wa ó tẹ ẹrọ̀ fún wa nínú ilẹ̀ náà là ń kọ́lé sí ibẹ̀ náà là ń kọ́lé sí ó tẹ ẹrọ̀ fún wa bàbá kú náà ilẹ̀ náà là láti ṣe kíni táàbì ti sàárè ọlọ́ọ̀bá àlejòlá ní ẹwù yé sí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí nígbà tó ọlọ́ọ̀bá àlejòlá wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ká wòye sí ọlọ́ọ̀bá wá kọjú sí anabi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá àlejòlá ní fadakir eré anabi máa sì rántí zakir máa ṣe wáàsí máa sọ̀rọ̀ àtẹ́tọ́lọ́ ọba àríjẹ́ lápá ànábì sallallahu alaihi wasallam yìí amrun ghayr muqayyad àtẹ́tọ́lọ́ ọba àríjẹ́ ọlá ọlọ́ọba àríjẹ́ ọlá òde ni ghayr muqayyad bi zaman aw makan aw halin duna ukhra ọlọ́ọba àríjẹ́ ọlá òde kí ni kò sàdáyẹrí ẹ̀ ó ní káàdébí ọmọ sí kí ni kó máa sì rántí dákìrì ọlọ́ọba àríjẹ́ ọlá òde pẹ̀lú ayé ibi àyè báyìí ló di máa ṣe rántí o máa ṣe rántí gbogbo àyè ọlọ́wọ́ bá lè pẹ̀lú hàn pẹ̀lú ṣètì máa ṣe rántí ní gbogbo ìṣẹ́jú tó bá wà ọlọ́wọ́ bá lè pẹ̀lú àsìkò máa ṣe rántí gbogbo pẹ̀lú èèyàn máa gbogbo èèyàn pátápátá máa ọlọ́wọ́ bá lè gẹ́lá ní innama anta mudhakkir ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó níṣẹ́ ní tààgbé fún ọ innama anta mudhakkir ẹni tí ó máa rán àwọn èèyàn létí òun náà láti gíní òun náà láti ìrẹ́ ànábì sallallahu alaihi òun náà láti rí ẹ̀gbẹ́ òjìdé anigiri anabi sallallahu alaihi wasallam anigbo ma wá ara àwọn èèyàn létí ni ọlọ́wọ́ bá inú ìpè anábì sallallahu alaihi wasallam iṣẹ́ tó wá sí ẹ̀ òun náà ní kó máa ṣe kíni òun náà ní kó wá kó wá láwọn èèyàn létí nípa ọlọ́wọ́n bá àdìgbò ọ̀la so bákan náà láti lágbọ́yé rẹ̀ ìpè ẹni tó wá wá jogún àwọn anábì ọlọ́run kò sí tó ní ògbé lọ́wọ́ tójú kó máa ṣe kíni lọ kójú kó máa ráwọn èèyàn létí lọ al-ulama'u warasatul anbiya àwọn àbá lámú ìwárí tó dìnáàrán wọ́lá dirhama àwọn ànábì tẹ́rí un àwọn ànábì ọlọ́run tẹ́rí un ẹ́ ànábì ní wọn ò fi owó lẹ̀ o kìí sówó làwọn ànábì ìbílẹ̀ sani ẹwájú mú o wọ́lá dirhama ni kìí ṣe dínárì kọ́lá kìí ṣe dirham wà ìlàmà wà rọ̀tùlẹ̀ ẹ̀ ìmọ̀ làwọn ànábì ọlọ́run fi kalẹ̀ sani ẹwájú mú ẹ gbogbo

ẹni tá ànábì bá pa wá láti ẹ̀ká ṣe ibẹ̀ náà láàmà rí tí ó bá ṣe kíní ibẹ̀ náà láàmà rí tí ó máa tọ̀ a ní rí kí wọ́n máa tọ́ jákujàku jáde lẹ́nu a ní rí kí wọ́n máa da ẹ̀sìn ìrú máa rìn yẹn lójú a ní rí ẹnìkan tó jókòó ànábì yóò wá gbéra rẹ̀ kalẹ̀ nígbéra kalẹ̀ pé atóbi má ṣe bá a ní rí ẹnìkan tó jogún ànábì yóò wá gbéra rẹ̀ nígbéra kalẹ̀ pé gbogbo ní bá sọ ẹgbọ̀dọ̀ nìyí tí wàá gbé àrẹ kalẹ̀ pé bígbà tó jẹ́ pé òun gangan ni òun náà ni marija òun náà ni iṣẹ́ gbọ́dọ̀ tẹ́rí padà sí ẹnì kò ní jogún ànábì ọlọ́run ẹ kó wá jẹ́ pé ànábì tó jogún rẹ̀ yìí àwọn sàábì ànábì yìí àwọn náà ni mo wá segin ni àwọn náà ni mo wá ni mo bẹnu àtẹrù ànábì sallallahu alaihi wasallam kánábì tó kú láyé ẹ ànábì ròyìn àwọn sàábì rẹ̀ ẹ́ eh, ànábì ròyìn wọn ànábì bàbàrà wọn nítorí pé iṣẹ́ tí wọ́n ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè tíṣẹ̀hún lè yé bí àti ẹni tó wà bẹ́ẹ̀ a wọ́n ti ṣe púpọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n jìyà nítorí Islam wọ́n jìyà ẹ́ eh, nítorí pé kí ẹ̀sìn Islam kọ́ bá ṣe kí kọ́ bá kú ẹni tó lówó ó ẹlẹ́ ó pìfà fún wo dolo sí nítorí ẹ̀ ẹni tó dí dúkìá ẹni tó lẹ́bí ẹni tó níra wọ́n ti gíní wọ́n ti gba ogun ẹ̀sìn torí Islam lànàbí sallallahu alaihi wasallam lànàbí náà ti ṣe gíní ànàbí má bàbára wọn ànàbí ní la tasubbu ashabi ànàbí bí ní ah, ẹ má bu àwọn sàábì mi o bájá yín bá ń sinmi ẹjọ́ mojú náà o bẹ́ẹ̀ bá ń sin wọ́nà ẹ̀ tí apá ẹnìkan ò bá ká yín tẹ́ ẹ̀ bá lójú tí tẹ́ ẹ̀ bá rẹni tẹ́ bù má tó jẹ́ pé gbogbo èèyàn pátápátá ó ti dòka àbúkọ́ lọ́dọ̀ yìí anábìnrin láti ẹ̀sùnkù àbí ẹ má bá wọn wọn ayé lọ́dọ̀ àwọn sábẹ́ ìdíwé o bẹ́ẹ̀ bá mu tí yó ẹ àbíjẹ àbíjẹ ẹni kúrin tẹ kàkàkùkà ẹ tó wá pa yín lórí láti ṣubú àtàbí anábìíní ẹ má bá lọ́dọ̀ àwọn tàbí ibi o ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam anabi ti sọ àsọlẹ̀ ìkàlẹ̀ bí ìgbà tó ń pa anabi sallallahu alayhi wa sallam mà ipe àwọn olórí kùkùn kan ó padà wá ìgbà tó ń pa anabi sallallahu alayhi wa sallam mà ipe àwọn dajjalu àwọn òkúrọ́ àwọn tí wọ́n ń jẹ́ sí ọlọ́wọ́ bá àdékí ọlárú ìgbà tá a lẹ́nu lọ́sọ̀rọ̀ padà wáyé ni tí wọ́n wá sí oríṣiríṣi ẹ̀ tí wọ́n wá sí pé àwọn sábẹ́ ànábì yìí àwọn náà ni wọ́n wà á rí ní ẹni tí wọ́n mọ̀ gbógun ti ṣe báwọn ọlọ́wọ́ bá lè gbọ́lá lórí sábà bí fún wa tó fi di pé Islam sẹ́kù lórí olórí àwọn náà ni tí ò bá ti sábẹ́ ànẹ́bì tí wọ́n gba Islam yìí lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú àmánà tí wọ́n wá fi jíjẹ́ fáwọn tí ó tẹ̀lé wọn tí ò ti kí wọn kí làbá máa pè ní Islam lónìí iṣẹ́ eré wo ni wọ́n ti mú islam àǹfààní wo ló ti fẹ́ sìn kájẹ mọ́tì wà sọ táyé ìlápa wo ló ní nínú ẹ̀sìn ìlápa wo ló ní nínú ayé nínú àlámọ̀rí ayé ìlápa wo ló ní nínú ìgbésí ayé àwọn èèyàn tẹ́jọ́ gbé láwùjọ tí ó fi wá dé pé nǹkan yẹn ní wàá fi ọlọ́kàn balẹ̀ pé tó kù náà ni pé àwọn sàábì àmẹ́bí òun láwàá sí kí òun láyọ̀ kókó sí i àwọn sàbẹ̀ yìí àwọn náà ni wọ́n kó ànábì ni wọ́n jọ jíṣẹ́ kọ́dà ẹlòmíì nù wọn òun ni kàlà ànábì wọn lọ ànábì òní tẹ̀lé wọn ànábì òní ẹlọ ẹlọ ló báyìí ẹlọ sí kíni ẹlọ pè wọn ànábì rẹ mọ àrùn ànábì rẹ Ali ibn Abi Talib bá ànábì tí wọn bá rà àwọn èèyàn nù láwọn sàbẹ̀ ànábì àti ìsìn bẹ́ẹ̀ nínú àsọ́lé ànábì sallallahu alaihi wasallam pé ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn sàbẹ̀ bí o ẹbẹ̀rẹ̀ ọlọ́run ara wọn sábẹ́ mi o kí ni sábẹ́ bá wa ṣe ẹ́n kí ni sábẹ́ bá wa ṣe tí ẹnu àwa yìí tí ó wà gba àbùkù àwọn sábẹ́ ànábì. aláwọ̀ bá adékè aláṣọ fún ànábì sallallahu alaihi wasallam pé bàbá kìí máa rán àwọn èèyàn létí. innama anta mudhakkir olùrántí nìyẹn ànábì sallallahu alaihi wasallam jẹ́ títí ẹ òun náà ní kó máa ṣe ni ó náà ní kò máa ra wà létí ọlọ́wọ́ bá alẹ́kẹ́ láàrín fún ànábì pé lásìá àlẹ́yìn bí mo sọ ìdè ìrẹ́ ànábì ó ní sẹ́yìnlọ́rà lórí wọn ó ní sultan ìrẹ́ ànábì ó lágbára tí wọ́n gbà lọ́wọ́ agbára tó ní òun náà ní kíni òun náà ní kó sàlàyé fún wa kó sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ kó sàlàyé fún wa lọ́nà tí àlàyé ó gbà yé wa ma ala rasul illa illa al-balagh ọlọ́ọ̀bá àdéjọ́lá ní kò sí nǹkan kan ó jíṣẹ́ kò sí nǹkan kan tó sọ̀rọ̀ yẹn lórí òjíṣẹ́ illa al-balagh al-mubin àfi kó ti àlàyé àfi kó jíṣẹ́ kíṣẹ́ òun ṣe kíni kíṣẹ́ òun fojú hàn bí á ah, òjíṣẹ́ òun ọlọ́ọ̀bá àdéjọ́lá wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam pé lọ́sà àlẹ́yìn mi mú sọ ìrẹ́ ànábì èsì ẹni tí ó máa jẹ wọ́n nípa ẹ̀ẹ́tú eh, láàbì àbí kí má ní owó lọ́wọ́ kan wọn ọlọ́run bá àdégbé ọlá lónìí kápá ilé ìwọ̀n lọ́wọ́ al-hidayatu ẹ̀ eh, hidayatu tawfiq ìfini mànà ìfini ti kò ń gẹ́ wípé ká gba wá àti eh, eléyìí bá òun òun náà kápá bá gbé síwájú ká nàbí ọtọ́ di òjíṣẹ́ ẹ wọ́n máa nàbí sẹ́yìn dáadáa wọ́n á sì máa ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ròyìn dáadáa wọ́n á máa fi ànábì ní al-amin wọ́n á máa fi ànábì ní as-sadiq ẹ eríṣiríṣi ó kọ́dá eríṣiríṣi ròyìn dáadáa náà níròyìn ànábì sallallahu alayhi wa sallam àmọ́ kí lànàbí sallallahu alayhi wa sallam kí lànàbí bẹ̀rẹ̀ sí jíjẹ ọlọ́run sí ni àwọn bẹ̀rẹ̀ sí pé lórí oríṣiríṣi wọ́n pè ní sáhẹ́m wọ́n pè ní ṣááìm wọ́n pè ní majinun wọ́n pè ní kazaab ẹwà àwọn ọkọ̀ lálá gbogbo èsì yìí wọ́n fi ànábì ní sáhìr wọ́n ní òkè dára ànábì sallallahu alaihi wasallam wọ́n ló fi dání wọ́n fi ànábì ní sáhìr wọ́n ní akọrin ànábì sallallahu alaihi wasallam wọ́n dà wọ́n bá adé wípé nígbà tí wọ́n rí kankan fi ànábì má wọ́n ní wéèrè ànábì sallallahu alaihi wasallam wọ́n tún nígbà tí ó tún yá wọ́n ló kúrọ́ ni ẹwà wo àwọn nǹkan wọ̀nyí eréṣiríṣi ó pọ̀tán bí anábì sallallahu alaihi wasallam òye ti torí nǹkan kan torí islam gbogbo ẹ̀ka anábì sallallahu alaihi wasallam jẹ anábì ò jẹ torí nǹkan kan torí islam ọlọ́run bá dìgbà ti yí anábì sallallahu alaihi wasallam ìpè ìrẹ́ anábì lasta alaihim bí mo ìpè èyí ṣe ó lè jẹ wọ́n pa ó ní kápá wípé mo fẹ́ kẹ́ nìyí mánà innaka la tahdi man ahbabta ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́dẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó lè fi ẹni tó bá wù ọ́ ó lè fi mànáwó walakin Allaha yahdi man yasha ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹni tó bá wù ó ní máa segin ni òun náà ní máa fi mànà èyí tí wà nábì ó kàn sí òun ní kó láti fi gbogbo ọlọ́wọ́ bá àlejò ọlá ọ̀sọ̀ bá nẹ́bí nínú ayá mi nínú suratul Kahf ọlọ́wọ́ bá àlejò ọlá bá nẹ́bí pé fala'allaka baqi'un nafsaka ala atharihim in lam yakunu in lam yu'minu bi hadha al-hadithi asafa pé ilé anábì sallallahu alaihi wasallam èyí tí tó bẹ́ẹ̀ wá ẹ̀ ó bẹ́ẹ̀ kó parun para rẹ̀ ẹ̀ ó bẹ́ẹ̀ kó kí ló fẹ́ para rẹ̀ sí ẹ̀ pé nítorí pé wọn ò tẹ́ kí ni nítorí pé wọn ò gbà á ọ̀rọ̀ tó mú wá gbọ́ ibùmí inú suratu shu'ara ọlọ́run bá alékẹ́lá la'allaka bākhi'un nafsaka allā yakūnū mu'minīn ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam ay lā tuhlik nafsak má para rẹ̀ ẹ̀ má fọpa para rẹ̀ idhā lam yu'minū tí wọ́n bá ti gíní nígbà tí wọ́n bá gbọ́ imanuhum lahum wa kufruhum laysa alayhi sábà nígbàgbọ́ náà wọn ò nígbàgbọ́ fún sallallahu alayhi wa tọ́ba gbọ́lọ́ ọba àlejò ọlágbọ́ fúnra ara wọn náà ni ìgbàgbọ́ wọn sírí ara wọn ni wà kúburú hum laysa alayhi tí ọba ti gbàgbọ́ náà àìgbàgbọ́ wọn kò tẹ́sẹ̀ kò sẹ́wù kẹkẹ lọ́rùn rẹ̀ Ànábì sallallahu alaihi wọn. bẹ́ẹ̀ máa ń dá tí ń àlejò ọlá àwọn ẹlòmíì ìbànújẹ́ máa bá tí a láti jọ iná tàà ní wá ń ti dáwà ó ti tó bí ogún ọdún dìsínà àti àwọn alẹ́ nìkan kan gbọ́ yóò wá kúrò lùbàlà rẹ̀ ẹlòmíì wàá bá dé pípé àbọ̀nà tàà ń gbà dé yìí àbáwọn èèyàn láìkẹ́ ẹni yóò wá bẹ̀rẹ̀ sí máa mú ìrònú eréṣiríṣi wa látara bẹ́ẹ̀ òun náà làwọn èèyàn ti ń torí eréṣiríṣi sínú ẹ̀sùn látara pé káwọn yóò bá ti kí ni káwọn yóò bá gbọ́ káwọn yóò bá gbọ́ bí ìgbà tó ibẹ̀ náà wọ́n ti mú eré eré ìtàgé wọ́n ti mú wọnú dáwà àwọn kan náà wọ́n mú ilé ìwọ́ yíká ah, ọ̀dà ẹja máa ṣe tẹ̀mùsìlíyà ká máa ṣe kínàbókọ̀ rẹ̀ ẹ̀ ṣe drama ẹ̀ ká máa fi kí ara sójú ọ̀nà ìsìn ọlọ́wọ́ balẹ̀ gbọ́dá tàbí lẹ́yìn yóò tún ṣe kíni yóò tún yẹn ta ìsìn ọ̀yá wọ́n ní ẹja máa lòlù àdórin ká máa lòlù ká máa ṣe kíni ká máa kọrin ẹ̀rí ìgbà tó bẹ̀rẹ̀ wá sí wọ́n kọ́kọ́ lùlù wọ́n dání láti fi ni ẹgbẹ́ ọ̀nà láti ni láti èèyàn bá ọlá àìsàn ìyàwó fún yà tó bá tójú rẹ̀ bá yóò ni yóò padà mọ́tà sàlàyé ẹ̀sìn bá ọlá ni lọ́nà ti ṣe rí tó bá tó bá wọ̀ yóò àmọ́ gbà tó bá tàn wọ̀ nígbà tó bá pa awọ níbi ẹnìkan ní ọ̀rọ̀ tó pààyàn lẹ́nu ó ní sẹ́yìn bá fẹ́ ṣe dáwà fún kírísítẹ́nì kèfèrí ọwọ́ ní ẹ ah, òun ò lè kọ sílẹ̀ o tí ẹ bá wọ ní islam ní ìsìn ó ní kí ẹ mọ̀ mí sí má ọwọ́ ní ah, ah, kò sí problem ó lè mọ mú tó bá wọ ní islam ó lè mọ mú pé èyí wọn ni kò máa ń nígbà tó bá wọ ní islam tán tó jẹ́ àwọn ìsàtọ́ bá mú tí ń ọwà tó ń gbé òdìdí mùsùlùmí o ò gbọ́dọ̀ mú tí o tó bá mú tí ó jẹ ìyá o ó tánì islam ò gba kásìkínni kátàyà nígbàtá nàbí ó dé máká nígbàtá nàbí ó pépè nígbàtá nàbí sọ fún ọ̀nà ní pé gbogbo àwọn òsàdẹ́ ń tíun gbogbo ẹ̀ pátápátá anábìnrin ẹ̀ka alẹ́ èèyàn máa ń ṣe dáwà ẹ̀yìn lọ́nà tó ṣẹ́gẹ́ni lọ́nà tó jẹ́ pé ẹ̀yìn bọ́lọ̀ ọba àríjọ láti fi ráyà lọ́nà tó jẹ́ pé kò ní jẹ́ ìta ẹ̀ta pẹ́ntọ̀pẹ́ntọ̀ àwọn Yorùbá máa kòwe àwọn Yorùbá ní pátápátá làbọ́jú ẹ̀yìn wọ́n ní kúnbọ̀kúnbọ̀ làádẹ́tẹ̀ ojú àbọ̀ ọ̀pọ̀tá ìjà ní máa dálẹ̀ ẹ̀yìn wá wọlé Islam ẹ̀ oní ẹmọ́ ma ṣe tẹ́ bá ti ń kírun so eléyìí wọ́n ṣe islam ẹ èyàn máa islam pápá títa ni èyàn wọnú islam yányá so iná ló fà ló jẹ́ pé sábà ṣe dáwà á ṣe dáwà fáwọn èèyàn ní ọ̀nà tó lọ́wọ́ bá rí gbẹ́lá fi gbé kalẹ̀ ni ẹ má jà tàn wọn nígbà tẹ́ sàwọn èèyàn wọnú ìtẹ́ ní ẹbùn ní sàwọn èèyàn nísìnyí àwọn èèyàn ti ń gbàgbé ẹgbẹ́ orin bẹ́ẹ̀ ní Islam látara ẹgbẹ́ ti kíni ẹgbẹ́ àdádálẹ̀ ẹgbẹ́ nǹkan tí èsì tí ò sí lára nǹkan tá a fi pépè sí un ẹ̀sìn ẹ̀gbọ́n ni. nígbà tẹ ní dírámà ẹ̀ ń tẹ̀sí yíyà ẹ̀ máa fi tan àwọn èèyàn wọ inú ẹ̀sìn nísìnyí kí lẹ́ẹ̀ máa wá fi ṣe àdáyẹrí pẹ̀lú orin dírámà tẹ́yìn ṣe àtàwọn tíátà àwọn fíìmù tán ṣe kí lẹ́ẹ̀ máa fi ṣe àdáyẹrí ẹ̀kọ́ àwọn èèyàn ló kọ́ tí wọ́n jẹ́ níbi fíìmù ẹni káwọn èèyàn wà ní ìṣe sí tí wọ́n jẹ́ níbi fíìmù nínú àwọn jáde tètè mùsùlùmí ayé o ẹ̀mù ẹnìkan bẹ́ẹ̀ ẹni kébèrè lòun ẹwà nígbà nìkan wá pé sójú ọ̀nà Islam kéèyàn máa fi kébèrè ṣeré ẹ̀yà máa fi kébèrè ṣeré ni ẹni tó jẹ́ pé mùsùlùmí ni ẹwà nígbà tó ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ tíátà ni ìwọ máa ṣe kí ni ó jẹ́ kébèrè èmi ní màá wá ṣe wá àfihàn ó ṣẹ̀ṣẹ̀ wá gbà wá àti so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlejòlá nítorí hàn ànábì ọlọ́run òun náà ní kí wọ́n ti kíni òun náà ní kó jíṣẹ́ ẹni tí ó bá gbọ́ ẹ̀yìn yóò gbọ́ al-hidayatu biyadillah tí Musa fi gbọ́ ẹni tọ́lọ̀ ọba àlejòlá fi mú Musa dìde ládàra ìdílé Fìràáwù ọlọ́run ọba àlejòlá ti máa yọ àwọn èèyàn tí wọ́n sẹ́sì jáde látara àwọn ìdílé jámọ̀rò pé

ẹ̀ẹ́dì ẹlòmíì wà ẹ̀ẹ́dì ká ẹ̀ẹ́dì ti wàhálà lórí ẹ̀ ẹ̀ máa dààmú ẹ̀ máa lọ lè bá ẹ̀ẹ́dìbálà yìí wá yìí síbẹ̀síbẹ̀ náà ọ̀rọ̀ ọ̀bá nípa lóṣù nínú sábàtì anábì sallallahu alaihi wasallam dàrẹ́ẹ̀tì ni pẹ̀lú Abu Talib tánàbí sọ fún pé bàbá sọ pé la ilaha illallah ẹ̀yìn tó bá wí la ilaha illallah yìí òun náà ní fi gíní òun náà ní fi tàwíjà ní fún ọkùnrin bàbá ọmọ rí wí bàbá bàbá padà kú ó sì kú lé yẹ́sì Abu Talib ṣe bá ànábì nù ọyọ káwọ pé dàrẹ́tì ni látẹnu ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn kí ni ọmọ wa sọ àwọn pé à ń pè yàn wò dáhùn abẹ́lẹ̀ sáájú láwùjọ tá a wáyé walhamdulillah ọlọ́wọ́n bá àlejò ọlá ní kí ìsìlámù máa lékè ọlọ́wọ́n bá àlejò ọlá ní kí súnà ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá dìgbò láti káwọn èèyàn máa zikiri káwọn èèyàn máa gbọ́ yìí ni àwọn ìntàkà èyí ò du àwọn ò ní du àwọn níbi díà bí súnà nàbí sọ̀rọ̀ àwọn àlẹ́wọ̀sá làwọn fi ń tàka ẹ́ wọ́n máa wọ́n fi àá ní wọ́n tó jẹ́ pé àwọn bá rẹ̀ ń súnfì ni wọ́n nípìnlẹ̀ ẹ́ wá wọlé yìí wọ́n lọ́mọ lé súnfì kan ni wá wọlé yìí wọ́n lọ́mọ lé kíní kan ni ẹ́ lè ya àwọn ọmọdé àwọn ní àṣìláàrù ni àwọn tó ní àwọn àṣírí ní jẹ́ ọlọ́run sì yọ ẹni tí ó mọ̀ sí súnà jáde níbẹ̀ ọ̀nà kò ní súnà gbà wọlé ọ̀nà kò ní gbà wọlé so àtàwọn ìdààmú ara wa èèyàn ló ń fẹ́ kọ́ ní ìmọ̀lẹ́ òòrùn kó ń wọ́n ee ṣe bí tó bá dúró yà yìí ọkọ akọ òun kọ́ nígbà bá da aṣọ bòlẹ́ yà yìí lọ́dọ̀ tiẹ̀ yà yìí ibi tọ́wọ́ rẹ bá dé mọ́nì kò sí ọ̀nà tá a lè gbà táwa nígbà náà àlẹ́ yóò kàkà ẹni tí ń rẹ̀ wó kó ìtàwé ní ẹ́ àti màtẹ́lẹ̀ náà ibi gbogbo àwọn ibi tí mọ́rọ̀ rẹ̀ wáhùn ẹ́ àwọn gbogbo àwọn mọ̀rọ́jì rẹ̀ pátápátá àwọn tí àwọn ṣe àríkà ọ̀kan tí ìláyà fún jáde ni kò ní ṣe ìlò kò tí ìláyà rẹ̀ ni. àwọn àwọn nǹkan tí ń kàún ẹ́ nígbà tá a fà fẹ́ ṣe wá àti ẹ́ tó wá lọ lè gbé tẹlifíṣàn wá ó wá ń plé ìgbìnlẹ̀ àwọn èbó táwọn ọ̀tẹ̀ ìgbìnlẹ̀ àwọn dọkumẹ́ntì àwọn èbó tí wọ́n alimọ́ muhammad sallallahu alaihi wa wọ́n láwọn ya pa wàbíyá wọ́n pè fáwọn èèyàn wà na pọ́sì ẹ̀ náà wọ́n wá pọ́sì ẹ̀ wá sára sọ o ẹ̀dá ẹwọ sáà sọ tẹ̀síìrìdì ó ti wá ìgbẹ́ ti wá di àwọn táwọn èèyàn ti máa ti tí ti nídìí gbogbo àwọn yìí àwọn ni àwọn tó wá àwọn èèyàn tó fi ń gbọ́ àgbọ́yé súnà sí ni gbogbo rọ́tà pa má jẹ́ muhammadu abdul wahab àti gbogbo rọ́tà pa má ẹ̀ nínú ẹ̀ sábò pa má àbúrò ẹ̀ tó jẹ́ pé ẹ̀ tó jẹ́ olórí muhammadu sòwò tó jẹ́ ilé ló jẹ́ ìyàní àkọ́kọ́ ọba tí wọ́n ń tàbídì àwọn áàdù sòwò tí wọ́n ń tàbídì wọn lọ sí ọ̀dọ̀ rẹ̀ gbogbo rọ́tà pa má wọn ẹ wọ́n ti gbá ni wọ́n pa àwọn mùsùlùmí wọ́n ti gbá wọ́n sàwò ni ngúrò àwọn nǹkan báyìí àwa ti máa ti pẹ́ pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ni àwọn ọ̀tá sàwòdì kò sí nǹkan tí sàwòdì gbé ń bá wọn tó tayọ pé kíni tó tayọ pé sàwòdì fẹ́ sọ ẹ̀sìn rẹ kó jẹ́ pé ẹ̀sìn rẹ ò ní yàtọ̀ sí ànábì sallallahu alaihi wasallam ẹ má bọ̀ sàárè má sàwòdì dáhùn lọ́wọ́ ẹ má bọ̀ sàárè má ẹ má lọ sìnkú títẹ́

tó jẹ́ pé ẹnìkan tó bá ti ọlọ́run láàrin wa tó bá ti kú wọ́n wà sí síbìkà wọ́n wà ibi tí wọ́n ti dìhùn tó bá ti sọ̀rọ̀ wọ́n máa lọ bẹ̀ wọ́n máa lọ lè sọ̀rọ̀ kan bẹ̀ wọn tàwa wọ́n tàwa ẹnìkan ibi sàárè kan ní ilẹ̀ haúsá ní nàìjíríà tá bẹ̀ yìí náà wọ́n kọ́ ni òun rí báyà ṣùgbọ́n ti tó òun náà bá wọ̀ lọ́bá sáàlá ọba yànáfílà ọ yànáfílà ta ó sá jòkó lẹ́sà wá bèèrè lọ́wọ́ ẹnìkan pé ah, àsìkò òun dáhùn láàfihàn ó ní nàmbà mọ́sálásí bá ayé ìṣe mọ́sálásí bá àwọn èèyàn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sàlù àlá wọ́n ń kírun bẹ́ẹ̀ sàárè nípa òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí táà nábì sallallahu alaihi ní àwọn nǹkan táà ti wá parẹ́ anábì ti wá pa ọgbà àwọn kan ẹrẹ títún wá dìde wò òun náà ni Saudi dúró lé lórí ìgbé ah, ẹ má ṣe ẹ má ṣe bọ ẹ má pa àti àti ìwà pọ̀mọ́lọ́ ọba àlejò ọlá ẹ má máa lọ bu yẹpẹ sàárè òun náà ní dààmú ẹni tí ń jàjà níbi làní sí nínú ẹsẹ̀ tí Saudi tẹ́ ẹnu nítorí pé sàárè bàbá rẹ̀ ibi sàárè bàbá rẹ̀ wà táwọn èèyàn lọ bẹ̀ tí wọ́n lọ lè juwó òun náà ní sàwọn ti sọ fún wa pé àà wọ́n yẹ kọ́ sàárè báyìí ẹ̀wú òkú tí ń bẹ́ẹ̀ fi sàárè ẹ̀gbẹ́ lọ́tẹ́ ìjẹ́ la máa ṣe kù sí ẹ̀gbẹ́ lọ́tẹ́ èyí wọn ní sàwọn ti dáhùn lọ́wọ́ wọn sí wọ́n sì lóòlé gbé òkú lọ́tẹ́ ibi tó fi sínú tọ̀ ìrànlọ́wọ́ tí wọ́n náà sì béèrè lọ́wọ́ sàwọ́dí sàwọ́dí sọ pé òun ò lè ṣe kíni òun ò lè promote ẹbọ tóun rí pé àpẹẹrẹ jíríkù lélẹ́yìí tẹ́fẹ́ máa tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ òun ni pé wà sí ìlànà eléyìí sàrí à àtẹ̀gùn tí ó máa gbéyàn lọ ẹbọ ẹ lọ sí ìlọ àwọn èèyàn bọ́sẹ̀ ń débi àwọn sàrí náà sọ yìí àwọn èèyàn máa lọ bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ju owó àwọn máa lọ bí sàárè míì tó jẹ́ pé àwọn ẹ wá ní gbogbo àwọn nǹkan yẹn ẹni ìṣẹ́bọ ẹni àtàbárúkú bèbè áwòlíyá ìlà ẹlẹ́yìn fi àwọn wòlíì ọlọ́run wá àlùbáríkà ni irú àlùbáríkà wòlíì lẹ́yìn bẹ́ẹ̀ bá dé sàwọ́dí lónìí ẹ̀ tẹ́ ẹ bá ti débi tí wọ́n ti ànábì sí ẹ Abubakar àti Umar tẹ́ ẹ bá ti dé bẹ́ẹ̀ ẹ kọ́dà gbogbo àwọn nǹkan tẹ́ yóò ṣe ẹ ti rí ẹ sàlámù sí wọn ni sàlámù àríkà ya Rasulullah táwọn lárúbáwá tó wọ́n bẹ̀ẹ̀ sọ́bá rí pé ẹ̀sìn rẹ̀ máa pẹ́ wọ́n sì máa lè yí yálà yálà yálà wọ́n máa lè yí kò nítorí fún àwọn áfíríkà omi ó kóná kàríwá ni láti lé wọ́n sọ fún sàárẹ́ sà wọ́n kó àṣírí ẹni tìrí sí wọ́n kó lọ

báwọn yóò ṣe wọ́n ṣe lẹ́nu wọ́n gbé yìí wọ́n báyìí ó dẹ́wọ̀n wọ́n gbé lẹ́wọ̀n nù àbá yìí ń pe àbá yìí láti láwọn ẹ̀ka kiri pé à àbá yọjú yọjú èyí wọn á lọ yọjú pé mo fẹ́ sí ìpẹ̀ fún ẹni tí ń ṣe ni ẹni tí ń ní mọ́sájà mẹ́bí wọn ò ní mọ̀ tí wọ́n á sì gbẹ̀mú rẹ̀ níbẹ̀ so ìjọba Saudi wọn ò gba gbogbo orú àwọn nǹkan báwọn láyé bẹ́ẹ̀ ni gbogbo orílẹ̀-èdè òun náà ní máa ní priority tí a fẹ́ protect ìlú wa ó Saudi ó jalè ó lọ Saudi ó gbé nǹkan tí ó kù lọ ẹ ó Saudi ó fẹ́ máa ṣe sìnà owó àwọn nǹkan báyìí tó bá wá gbá ọmú tó bá wá ṣe ìjìyà tó tọ́ fún ẹ máa pariwo Saudi. Indonesia bẹ́ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá lọ Indonesia tó bá gbé kòkè kí ni wọ́n ṣe fún wọ́n bẹ orí ẹ̀rí sísà orí làwọn náà ṣe bó fi táwọn gbé kalẹ̀ fúlù wọn ni abẹ́rẹ́ sáájú òfin sísà orí sí lò ẹ̀yìn sáà orí lò ṣẹ̀rí àní àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n ti wá rí pé ọ̀nà kan tó kù sí òkú ayé táà rí pé ah, a táà bá ń sọ̀rọ̀ nípa ìsìn ọlọ́ọ̀bá àdìjọ́lá ọ̀nà táà rí pé ní nàbà wà ní ọ̀nà ní Saudi òun náà fi wá wá gbogbo ọ̀nà létí láti kíni láti da ìjọba Saudi wó wọn a máa lọ sí sponsor àwọn ẹlòmíì gbà míì wọ́n wá ọ̀nà tó jẹ́ pé ìjọba Saudi omi ṣubú wọ́n wá ọ̀nà tó jẹ́ pé wọ́n fi gbé democracy wọ́n fi wọ Saudi democracy ti ń tẹ̀yìn lò lájọ́ tẹ́ ti ń lo ohun àǹfààní kí ló mú wá fún yín democracy ẹ̀ tẹ́bí burú sí ni ìwòye ọdún tó lọ tá a bá sọ̀rọ̀ ọdún nísìn kò sí ààlé máa gbọ́ kí nọ́mbà àjíríkà àgbọ́ mílíùtì ẹ máa sọ̀rọ̀ ọdún mẹ́ta sẹ́yìn ọdún méjì sẹ́yìn lẹ́nu lọ́lọ́ ìdí ti báyìí ó ti di gíní ó ti di tó pán káàkiri democracy náà ni ebi lábẹ́ democracy náà lẹ́ ń pariwo pé ìjọba ò sí dáa ebi democracy náà lẹ́ ń protest ẹ̀ lábẹ́ democracy òun náà ni gbogbo eréjì ti aburú táàrí láwùjọ wa àwọn eléyìí wá dúró wọn ní òfin ọlọ́run àwọn ọmọ ìlú àwọn olùdemocracy ilé ayé sì rọrùn fún wa ilé ayé rọrùn fún wa wọ́n rí tó tó wọ́n jẹ tó tún sẹ́kù tó tó tún fi sàánú ẹ lómi gbòmí ẹ dákun kí lẹ́yìn tó wá wá káàkiri nígbà tẹ́ ẹ ń lo òfin kan ẹ tó ṣe déédéé ara yín ẹ òfin yìí bá yín láàmú àrísìkì yín wá bó ṣe yẹ kó máa wá ẹ bàbá tó ṣe kí ni ó tó ti fọ́ àtúntò ẹ̀ yí epo mi kan wọ́n tún tẹ̀rí wọ́n tẹ́ rí wọ́n rí àwọn tẹ́rí tí sí nínú àwọn tẹ́rí wọ́n fi tẹ́rí ní nínú àwọn tẹ́rí sọ̀rọ̀ àwọn tẹ́rí wá ń tẹ̀lẹ̀ àwọn ọmọ ìlú wọn gbádùn ẹni tí ìsọ ọmọ ìlú wọn gan ó bá débẹ̀ fóun lọ lè kéwú yóò tún tẹ́rí ní ẹ̀sùn tí a mọ̀ yàtọ̀ tó bá dé kọ́dà ibi táwọn ẹlòmíì ní wọ̀bì àdé náà ọmọ nàìjíríà wọ́n ní ẹlòmíì àdùnnà màmá fèlè ara rẹ̀ fún bàbá òǹtà òní yóò sì màmá fèlè ara rẹ̀ yá àwọn ti ẹ̀ pàṣẹ tá a délé dàbí sí i ẹ azùmọ̀ kó parí káàkiri náà ni azùmọ̀ kó ama wá tẹ́kì ni student ní ń gba owó tó ju owó òṣìṣẹ́ lọ owó tó ju owó tí òṣìṣẹ́ tó ti ní páálí tí wò tí ní lọ́wọ́ tó tẹ̀tẹ̀kẹsẹ̀ bọ́ pé òun ti jẹ́ gbọ́fẹ́ ní first degree ẹni tó ti wá ní first degree yìí tóun ti bẹ̀rẹ̀ ẹsẹ́ kọ́dà tó ti lo ọdún márùn-ún tó ti lo ọdún mẹ́sàn-án níbi tẹ́ owó tí wọ́n máa gbà bí sálárì ẹ̀ tó máa gbà

àwọn ìbẹ̀ẹ́nu wọn síbẹ̀síbẹ̀ náà wọ́n tún mọ̀ fẹ́lẹ̀ ara wọn tó bá ti wá rí kókó wá jáde ẹ̀yọ̀ ó lè wá rí kọ̀dá ọkọ̀ǹkan ó pàásì owó yìí ìjọba ti ń ṣe ilé tí ń ṣàánú àwọn èèyàn tó bá tún bí àsìkò ẹwọ mẹ́sẹ̀ ẹwọ ti fáwọn èèyàn tó múra ẹwọ tẹ́ bá wọ́n máa bẹ̀ yín ni wọ́n máa fi oúnjẹ dé yín ni ẹlòmí yóò pàákì pẹ̀lú prado jìbù rẹ̀ báyìí yóò pàákì sí báyìí yóò wá síbùtù yóò máa pè àwọn èèyàn àwọn agbóúnjẹ èyí àwọn oúnjẹ lẹ̀lẹ̀lẹ̀ o oúnjẹ gidi ilé gbé wọn bá jẹ gan ẹwọ gan àwọn ẹrẹ gan ó gbádùn rẹ káwọn akọ tẹbá tó dé haram tí wọn bá tẹ oúnjẹ lọ báyìí fúrúùtù lọ báyìí tí wọn tẹ àwọn oúnjẹ oríṣiríṣi ilẹ̀ tẹbá àwọn èèyàn ni wọn ń gbóró eléyìí nǹkan tẹ̀yẹ̀ bá ń ṣe àwa yorùbá náà láàmà sọ pé ní tó bá ti ṣe tó bá jẹ́ ọ lọ́wọ́ yá ṣe kí ni yá múra sí ṣẹ̀rí à jẹ́ wọn lọ́wọ́ òfin alukurani jẹ́ wọn lọ́wọ́ súnà ànábì sallallahu alaihi wasallam jẹ́ wọn lọ́wọ́ ẹ̀yìn kan wá dé ẹ̀yìn tó pé tẹ̀mọ́kéjì ba alámàrí jẹ́ ẹ̀yìn wá ní tẹ̀mọ́kéjì náà káwọn náà máa ṣe ẹwà lọ fún máa lọ sọ́nsọ́ àwọn fámìlì kan nìkan sì lè máa jọba tí ó fẹ́ fọ́ máa ṣe débi kí ló bọ́ bá ṣe tó jẹ tó gbé gbèsè ayé rọrùn àwọn tí fámìlì kan ò jẹ kí làwọn rí jẹ so ẹsẹ̀ tí wọ́n dá lọ́wọ́ sàwọ́dí tí sàwọ́dí dá lọ́wọ́ wọn ní ọ̀ràn tí sàwọ́dí dá lọ́wọ́ wọn sàwọ́dí rógun látọwọ́ amẹ́ríkà ẹ́n àwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ òyìnbó àwọn tí wọ́n jẹ́ ẹ̀sùn òsàkó mara ara wọn mẹ́sì islam wọ́n rí ìfúnfin látọ̀dọ̀ wọn wọ́n rí ìfúnfin látọ̀dọ̀ àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní láwọn súnfí láwọn Ikhwanul Muslimun àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Saudi rí fún pípẹ́ látọ̀dọ̀ wọn tí a àdígbà fún ní àfikẹ́ ìṣubú tábàrí nǹkan kékeré báyìí nìkan ẹ̀yìn tó bá kù díẹ̀ káàtó ẹni wọ́n tàbí pé títà ẹwọ títà ó ní tẹ́ o kí náà yìí tẹ́rù yìí ẹlòmí bá rí bí kan lọ́sí lùlù báyìí yóò wá gbèsè ìgbìlẹ̀ yóò ní kọ́lá àwọn ṣe mọ̀lí ní Saudi èwo ni wọ́n ẹ̀yìn kọ́lá lánàá kọ́lá Saudi wọ́n ti ń ṣe kíríkà ẹ̀yìn kọ́lá wọ́n ti ń ṣe pàtí kọ́lá wọn ẹja wọn sọ pé sábàdì wọn ti gbúrú àwọn kaba yẹn ní Saudi ǹjẹ́ Saudi Arabia tá à ń sọ yìí ǹjẹ́ ẹnìkan sọ pé ìlú tó jẹ́ pé màásùmà ò lè ṣẹbọ bẹ́ẹ̀ ẹni ó mẹ́sì wá fún wa lójú ẹ̀ wọ́n fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ṣé kò sáwọ́ kékeré ni nígbà yá anabi sallallahu alayhi wa sallam ṣé gbàtà anabi sallallahu alayhi wa sallam lọ tán àárí àwọn tí wọ́n jẹ olórí ẹ̀ tán jẹ inú àwọn mùlàfà nínú àwọn òmàrà àárí àwọn tí wọ́n lágbára jẹ́ pípé wọ́n sì máa ṣe kíni wọ́n sì ń ṣe gbogbo wọn tẹ̀lé báṣubàṣu ni yóò ẹbí náà àwọn olórí nínú àwọn olórí mùsùlùmí ni ẹbá àmà tí wọ́n jẹ́wọ́ ebi náà wọlé ní mùsùlùmí ni ebá àmà àwọn tí wọ́n fìyà jẹ àwọn àfá sàúdí lè fìyà jẹ àfá ẹ̀ẹ́dẹ̀ bá rí tí sàúdí bá mú tó bá tì mọ́lé ẹ̀yìn táwọn yẹn wá ń pariwo pé àfá ní ọ̀daràn ni o àwọn tó fẹ́ máa yìn sáìsì àwọn aráàlú ègé sí ìjọba ẹ̀dà púpọ̀ lèmi náà ti máa wà sí ìjọba kí ẹ̀ máa wá bẹ́ yìn sáìsì wọ́n náà bí ọmọ nísìn òbí ọmọ jọ tó àwọn tó ń tọ́jú àwọn tó bí tó ń fún ẹni jẹ tó rè wọ́n ìkánú àwọn ọmọ rẹ̀ ní wọ́n ń pẹ àwọn yòókù jòkó tí àwọn àwọn ìyẹ́wó ti fún àìkéré o àwọn àìwà aláìsìkọ̀ yìí ní máa wá sẹ́ púpọ̀ o àwọn ti wá máa nà wá ìwọ́ wá ta tí wá gbọ́ tí kàn sọ bẹ́ẹ̀ ó ti gbé ọmọ burú lọ báyìí ká ọmọ yìí fẹ́ òun náà ní wá àwọn tẹ́rí láwọn jọba ń tì ní sàwọ́dí àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n jẹun jẹ́jẹ́ wọn wọ́n fẹ́ sọ wọ́n dìdà bí mo ti wọ́n fẹ́ sọ wọ́n di bí Libya wọ́n fẹ́ sọ wọ́n di bí kínákòkò rẹ̀ Syria wọ́n fẹ́ sọ wọ́n di bí Cairo Egypt kan ma wá di bí wọ́n wọ̀ sí kan ma wá di pé àwọn ìjọba àtàlẹ́ mọ́ wá fà fẹ́ hẹ́pù wọn wọ́n àti wá dá wàhálà lẹ́ta ìjọba ti gbọ́n à ẹ̀ ní ṣe gíní ẹ̀ ní dàrá irú àti níbi jẹ́ ti dàrú àfẹ́jọba máa àfẹ́jọba máa òun náà lẹ́bàá débi Egypt nígbà tí ìjọba wọn á kó bẹ́ẹ̀ ní sí tẹ́ rojú ẹ ráyè ẹgbà tán fi ara yìí síbẹ̀ tó ń wá di pé kíni òun wá jẹ́ lórí kí lórí kí lórí púpọ̀ òun náà wọ́n fi sàwọn Libya tó fi di pé Libya ń jẹ ìyá máa ń pàmò pàmò ètè lónìí báyìí Libya ń gbádùn ẹ̀ ìgbádùn eréṣiríṣi ni Libya ń gbádùn epo bíbà tí yẹn ń romi ni àwọn tá lọ kẹ́kọ̀ọ́ Libya wọ́n ròyìn ìgbésí ayé tí wọ́n ń gbé bẹ́ẹ̀ àwọn kí ni pọ́blẹ́mù yìí pẹ̀lú pé eléyìí ti pẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn aláìsí nìkan tẹ́ẹ̀sì gbégbèsè ayé rọ̀ wá ẹ̀sì wá sọ́fà ẹ wá wá wàhálà débi pé ẹ ọwọ́ àti kí ni ọwọ́ ayọ̀ eléyìí yìí wọ́n lè kún bẹ́ẹ̀ wọ́n pa á tẹ́ ẹ wá gbàdúgbò ní olónìí tò ìjọba Saudi ẹ ń wò lẹ́sẹ̀ kankan tán sí àwọn táwọn wí tẹ́ ẹ bá rí tán pariwo ìjọba kìíní kan ìjọba kìíní kan ẹ wọ́n kó báwọn èèyàn wọ́n ní ká máa lọ lè balẹ̀ wa jẹ́ kò sẹ́nìkan tí kó bẹ́ẹ̀ kó lọ lè balẹ̀ wa jẹ́ ibi tẹ́sí ti wá náà nù ìdáhùn orí ibi táwọn náà sì dúódò ní olónínú pé àwọn ò ní kọ̀ káwọn máa náwó láti spọ́nsọ̀ àwọn èèyàn láti dégíní láti kí ìsìláàmù ó tàn ká ṣe bá ti bẹ̀ náà lànà bíi sọ̀láwà ní ọ̀sálàm fi ra tàbí káàkiri ẹ̀sìn ìsìláàmù ká di ẹ̀sìn aláwo tẹ́ ẹ sọ ìsìláàmù wa di ẹ fẹ́ sọ di ẹ̀sìn òsà tẹ́ ẹ sọ àwọn aláwọn bẹ́ẹ̀ ṣe tẹ̀jìrìdì islam ẹjá padà sínú islam wọn ò sí nímú nǹkan kan wá fún ìjú kùránì lọ wọn ò nímú nǹkan kan wá di súnà nàbí sallallahu alaihi wasallam lọ bá nàbí ṣe ṣe lélẹ́yìn ẹ̀yìn wá sàkúkú ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ó wá kú fẹ́ẹ́ máa wá sí kíni fẹ́ẹ́ máa wá fún eré káàkiri ẹ̀mí tó fi kàn bá yẹ ní boko haram làwọn àwọn alùsúnà àwọn alùsúnà yìí ṣe boko haram ní tí ò yé wọn nípa ọ̀rọ̀ boko haram ó pọ̀ ju tó yé wọn lọ àwọn boko haram yìí àwọn tí wọ́n jọ ń wá anábì ti júwe wọn síwájú bá anábì ò tó kù láyé àwọn náà ó sì máa pẹ́ àwọn alùsùnà tọ̀ tẹ́bí ẹ̀yìn tẹ́ ń sọ pé alùsùnà boko haram ẹbí wọn náà sọ ń jẹ́ oní pẹ́ ìrìnlẹ̀ alùsùnà ọ̀la ajẹ́ pé boko haram lẹ́yìn náà báwọn ìwọ́n tó pa mọ́ pé súfì ní àṣàrí ni ọ́ kùbúrí ni ọ́ eríṣiríṣi ní bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n náà wá sọ pé kíni wọ́n náà sọ pé àwa gangan àwa náà ni alùsùnà wal ọ̀dà nígbà wọ́n náà ti wá lẹ́yìn gangan ní alùsùnà wal

anábì ní sàkè ó nà sọ̀lá àti àkúmọ́ àsọ̀lá àti anábì ní táwọn àwárìjì bá dé ẹ yẹpẹ ẹ bòlú yẹpẹ ìwọ̀n ara yín nígbà táwọn bá ń kírun táwọn àwárìjì bá ń kírun wọ́n mọ̀rún sí wọ́n sì ma kùránì ká tẹ́yìn sábẹ́ anábì rẹ̀ ti wà níta ẹ̀bá ka kùránì táwọn àwárìjì bá ka kùránì anábì ní ẹ̀ máa fojú yẹpẹrẹ kíka kùránì sí bọ̀ síbẹ̀síbẹ̀ náà anábì ní yàmùrùkú gẹ́gẹ́ bí ọkọ̀ àti mayọjá ìlara àtàbàtàmà inú hadithi mi anábìnrin láyé làdúrọ́tù hún làápù láńdáhún kọ́tà àì anábìnrin tẹ́bì gaba bá wọn láyé ní ẹwọ́ àwọn kàwárí yìí musulmi náà làwọn ẹgbẹ̀rẹ̀ àwọn o àwọn náà ń sáàbì jẹ́ àwọn ànábì sallallahu alaihi wasallam o àwọn náà ń ka hadithi o wọ́n ka kùránì o wọ́n ha kùránì lérí o anábì wá ní síbẹ̀síbẹ̀ anábì ní tó òun pa wọn nípa ní wọn pa àwọn adáwárí anábì tí bóun ti pa wọn nù inú àdìsí mi anábì pé wọ́n ní kìláàbù àlìlá anábì náà já nù náà ni wọ́n níta anábì pé wọ́n nù àwọn àkàwájì tá a wá ń sọ yìí síbẹ̀síbẹ̀ náà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn mọ̀ àyà wa tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn mọ̀ àdìsí wa wọ́n sì máa ń fira wọn ti sára anábì sallallahu alaihi wasallam wọ́n sì ń bá àwọn tí wọ́n ṣe kíni àwọn onísùn àwọn tó ń tẹ̀lé àwọn sallallahu alaihi wasallam wọ́n sì ń gbógun ti wọn bẹ́ẹ̀ bá ti kọ́ ilé ìjọba yé yóò mọ̀ ìpé ṣètáwò bá jáde lónìí kó jáde lọ́la kó ní alùsúnà lòun kó lóun wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam kó lóun wà lórí Muhammad ibn Taymiyyah òlàfà àwọn kó ní eh, Ibn Abdul Wahhab kó ní Imam Ahmad kó wí gbogbo ẹ̀ so irú ìwọ̀n àwọn náà fi afẹ́ máa ṣe kí ni náà fẹ́ máa fi bu tẹ́ńpẹ́lẹ́ ẹjọ́ tẹ́ńpẹ́lẹ́ ẹjọ́ ọ̀rọ̀ wọ́n fẹ́ máa fi pàmò àwọn alùsùn náà wal jamaa ìgbẹ́ ẹ̀rí ṣe káwó nìsín alùsùn náà ló pera rẹ̀ ẹ̀yìn ṣe káwó ara àwọn èèyàn ṣe káwó nù àwọn ń takò boko haram ẹ̀yìn àti yé máa ṣe kí ni àyè máa takò tí boko haram wà lórí ẹ̀ ìpè ó yàtọ̀ sí súnà àwọn àbá súnà tí wọ́n dúró lórí súnà nígbà tó bá jẹ́ pé ẹni ṣe káwó ara àwọn súnà ní wọ́n èéṣe tó jẹ́ pé àwọn ṣe káwó ti ń pa wọ́n ṣe kàgbá ní Zaria rahimahullah ṣe bá àwọn kókò ara mùnà pa ṣe bá àwọn kókò ara mùnà pa wọ́n pa àbá àkan náà ní Kánò ẹ́ Sheikh Jafar ẹ́ wọ́n pa Sheikh Jafar ní Kánò ṣe bá àwọn kókò ara mùnà pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wá ń pa gbogbo àwọn tó ti rí pé kí ni súnà ni wọ́n wọ́n ti takò lànà wọn tó wá jáde lónìí ń boko haram ni wọ́n ṣé boko haram náà wà ni boko haram náà lè ara àwọn làwà nítorí pé wọ́n rí pé wọ́n rí pé à ń à ń táwọn wà lórí wọ́n rí so ẹ eh, láti fẹ́ lé wọn kó níbi súnà nàbí sallallahu alaihi wasallam táà ní ẹ má da wọn lóhùn boko haram ni wọn ẹ má jẹ wọn tàn yín ah, bàbá jẹ boko haram láti jọ yìí àti jọ ń gbèlú ẹ eh, àti jọ ń gbélé tẹrí gbọ́n lé wa ni eh, ẹ ẹ wà nígbà náà ẹ wò sí níbà ni àwọn náà palẹ̀ mọ́ ni ẹ tó wáyé pé boko haram ni àwọn boko haram tẹ sí tẹrí ní àwọn bọ́lá bàbá jẹ́ púpọ̀ aráàmù ni wọn ní ti kó bàbá wa náà àti ti kó wá ẹ mọ̀ wá pé amúkọ̀ aráàmù ẹ̀ ti gbó so ibi náà ti mọ̀ nìyẹn ipe arabu ni láti lè bá lé àwọn èèyàn jìnnà sí súnà ànábì sallallahu alaihi wasallam ni láti lè bá dẹ́rù bá wọn kẹ́ bá àwọn kírísítẹ́nì ti máa ṣe ń jọ omi wọn ni ẹ mọ̀ fọ́ọ̀kan kùránì o bí ẹ bá ti fọ́ọ̀kan kùránì yóò yà wí máa yà wí lé ní o wọn ò fẹ́ káka translation

o sínú àní kó máa segin o sì kápá kó o jẹ kó máa jẹ wọn pa eléyìí láti lànà táwa ń tẹ̀lé àwọn ìjẹ nìkan pa a máa segin a máa ṣe dáwà ni bóyá ní pé ẹ̀yin náà lè máa jẹ àwọn èèyàn pa tẹ́ ẹ bá rí kanú àwọn ọmọ yìí tó ẹ sì máa ẹ sì máa ní ẹ máa fi tani kí ẹ̀rọ ọmọ tó fẹ́ ṣe súnà kó wá mú kó wá mọ̀ bí á jẹ́ kó ya ìjáàbù mọ́ lọ́rùn kó rí tó ń tó pọ̀mọ̀ lẹ́sẹ̀ súnà ẹ̀yìn kó dé sẹ́kẹ̀sẹ́kẹ̀ kó gbé lọ àárín àwọn wèrè pé ó ti ya wèrè ká máa gbé lọ ká lọ tọ́jú ẹ̀ kó tó pọ̀mọ̀ lẹ́sẹ̀ súnà ẹ̀yìn kó mú kó lé jáde lé kó lò ní sanwó léwé rẹ̀ mọ́ kó mọ́ fún yóò sì máa ṣe kíni yóò sì máa ṣe ẹ̀tọ́ rẹ̀ fún gẹ́gẹ́ bí ẹbí kọ́lẹ̀ ẹni tí èsẹ̀ bí islam ò ní ká máa ṣe kíni islam máa ṣe àánú tá a bá ní ní kápá fúnra wa bẹ́ẹ̀ máa gbọ́ alùsùn ẹ̀yí dáadáa gbogbo àwọn tó ti sọ yìí ní òye àwọn ibi yìí tí wọ́n ń pariwo yìí àwọn náà ni wọ́n ń jiyàn léèkánná àwọn náà wọ́n sì ń bọ́ síta tó ti ń ké nígbà tí wọ́n mọ̀ yìí pé àwọn náà làwọn ayé ní wọ́n tẹ́ ti gbọ́ nígbà tí wọ́n mọ̀ pé àwọn náà làwọn ayé pè láàbá àwọn náà wọ́n bọ́ta àwọn náà lẹ́rìí ni wọ́n máa gbógun ti àwọn obìnrin tí wọ́n lò ní jáàbù àwọn náà lẹ́rìí ẹ̀yìn tí wọ́n máa ń bá àwọn obìnrin tí wọ́n máa fi wọ́n lọ́kọ́ túláàsì nítorí pé wọ́n lò hijab àwọn náà lẹ́rìí tí wọ́n máa ń ṣe oríṣiríṣi oríṣiríṣi fáwọn èèyàn nítorí ẹ̀sìn tani wọ́n jẹrẹ ní nípa àwọn ọmọ yìí ò ní kẹ́ máa lo hijab ní túláàsì kọmọ wá dé ní gbólóhùn lo hijab wá ní ọmọ ìbẹ́ bá lo hijab ọ̀rọ̀ níwọ̀ o bẹ́ẹ̀ bá lo hijab yìí kọ́ ilé ìyá ni o ẹ

ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ á bẹ̀rù ọjọ́ gbídàlù kìyàmà ẹ jẹ́ á bẹ̀rù ìyanu tààrí ẹ jẹ́ á bẹ̀rù ọjọ́ tá a jù níwájú Allah subhanahu wa ta'ala tá a sì fi ogun àwọn ọ̀gá títẹ́ tá a bá ti alùsùn náà ní bábù máma yàn alùsùn náà ní parọ́ máa yàn ǹjẹ́ bá wí jáde lẹ́nu òun náà lásàlà ìgbà ìjẹ́ ah, wí àbí ìtàwọn àfáàyín bá ti kọ sínú sílà táwọn ti kú láyé á máa sàlàyé àlàyé tá ń sẹ́wọ̀n à ń yọ ọ̀rọ̀ lọ́rùn àwọn àfáàyín ni nígbà tó bá yí àwọn èèyàn tí wọ́n bá tẹ̀lé gbogbo àwọn ọ̀nà ìsìnà yìí ọ̀rọ̀ tí wọ́n ẹjọ́ tí wọ́n jẹ́ ń dínkù inú èèyàn ọgọ́rùn tí wọ́n bẹ́ sì lọ́nà tó bẹ́ sọ̀rọ̀ látara tá a bá rí èèyàn sí sí kókó bẹ́ẹ̀ a jẹ́ pé ẹjọ́ tí wọ́n rò dínkù sí fọ́tìnù ẹ̀ẹ̀pà ipé alùsùnà zikini kájọ́ bá ṣe nígbà tí wọ́n gbé àwọn òkú dáadáa làwọn ṣe ní táwọn wá ń sàlàyé rẹ̀ nísìn táwọn èèyàn wá ń ṣe kí n tó wá ń mọ̀nà orí ńlá ló jẹ́ fáwọn àbáwẹ̀ ìbínú bá wà yàtọ̀ sí ẹ̀yẹ tó jẹ́ pé ẹgbẹ́ kí gbogbo àwọn nǹkan ẹ̀ ó máa kọ̀ntínú àwọn nǹkan tó kù díẹ̀ káàkó táwọn àbá ìṣe tí wọ́n ti kọjá síwájú ọlọ́run ẹ̀yin wá dúró dúró pé àwọn nǹkan yẹn náà àwọn nǹkan tó gbọdọ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ fẹ́ràn àwọn òun tẹ́ bá rẹ tó sọ fún yín pé fẹ́ràn àwọn àgbàlagbà àwọn jọ́ńtọ́ ti lọ ẹ fẹ́ràn àwọn òun aburú lẹ́ fún wa aburú lẹ́ fún wa nítorí pé tó bá jẹ́ pé ìbá mọ̀ ní tẹ̀bá mọ̀ òdodo ní àwọn ti wà láyé òdodo ní sí àwọn ti wà láyé ìtẹ́yàn ní máa sọmọ́lọ́ pé dákùn jẹ́ padà ní lọ́túnlọ́tún sí tí ó sì jẹ́ padà mọ́ ogoro àwọn kan yóò ẹka máa pa rẹ̀ ní àwọn kan ló dá ẹ̀ á ṣe fìdáwù ní báwọn kan ló dálẹ̀ bàbá lé ìgbọ̀n kò láwùjọ nísìnyí ẹ̀sẹ̀ kò lọ́rùn àwọn èyí òní ẹ̀ gbogbo orú àwọn eréjìrìjì táwọn èèyàn ṣe láwùjọ á ṣe sáwí ni á ṣe kí ní ká á pe abdulkadir jelani ni á pe amada tijani ni á mọ lubandiri kálábí sẹ́ẹ̀sì ni ṣé báwọn kan ló dálẹ̀ tí ó sì sínú ẹ̀sìn ànábì òfin gbogbo àwọn kan iṣẹ́ sì ni pàtàkùn yìí wá dálẹ̀ tí wọ́n wá lọ ẹ̀ ń ṣe bí kákàkiri níhùn lẹ̀ òun náà ni ó tí a gbogbo àwọn nǹkan yóò alhamdulillah wọ́n ti ká alẹ́ kọ́dà àwọn ló fi ilẹ̀ tí a wọ́n ti ká gbogbo àwọn nǹkan ilẹ̀ nítorí pé ìgbà tẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe kíni òun náà ni wọ́n máa credit àkáǹtì wọn náà commission wọn yóò máa wé kíni yóò máa wọnú àkáǹtì wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá dá dáadáa lẹ̀ àwọn jẹ́ sùmọ́mọ́sùn àbúwàhálù rahimahullah àtàwọn tí wọ́n jọ pawọ́pọ̀ pẹ̀lú wọn tí wọ́n fi tan islam tí wọ́n ti tẹ̀jìdì islam yìí gbogbo àtàwọn èèyàn bá ń gbọ́ súnà ànábì yìí sọmárì orílẹ̀ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kẹ́rìtì àkáǹtì tí wọ́n positively gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa kẹ́rìtì àkáǹtì àwọn tí wọ́n jẹ́sìn rú lágbé àdádálẹ̀ wá nírẹ́sì wọ́n máa kẹ́rìtì negatively ẹ̀sẹ̀ ó máa wọlé àkáǹtì wọn lókùn àtàwọn èèyàn so eléyìí òun náà nìkan tí ó yẹ lasta alayhim bi musaytir ọlọ́wọ́ bá nígbà tó bá nàbí sallallahu alayhi wa sallam pé eré ànábì sallallahu alayhi wa sallam tó yẹ ti ẹni tí ó máa jẹ wọn pa òun ọlọ́wọ́ bá nígbà wá ní ilá man tawalla wa kafa ẹ wọ́n ní ilá níbi wọ́n ní ìsìsná wìí wọ́n ní kéèsè ìsìsná wọ́n ní ìsìsná mọ̀kọ́tẹ̀ ẹ exception tọ́lọ́wọ́ bá nígbà wá ní kéèsè exception tá a mú látara ọ̀rọ̀ wọ́n ní túnmà rẹ̀ níbi ààtù ní pé láàkín ṣùgbọ́n sí túnmà rẹ̀ kìí ṣe pé ọlọ́ọ̀bá lè gbọ́nà bá níbi pé ẹn tó bá ti wá tàwà lá ẹn tó bá ti gbẹ́rù gbárí ẹn tó bá gbẹ́ ìpadà tí ò bá tẹ̀lé tọ́lọ́ọ̀bá lè gẹ́lá ìrẹ́ bá wá gbẹ́rù gbárí ẹn tàwà lá ó gbẹ́rù gbárí ọlọ́wọ́ bá àdíjọ́lá ní ìyà tó tóbi jù ọlọ́wọ́ bá àdíjọ́ ló fi jẹ́ ẹ̀ àwọn onímọ̀ ní sẹ́yà kan bẹ tó kéré wọ́n ní bẹ́ẹ̀ ni ìyà ayé ìyà pọ̀ láyé ìyà tó èké bẹ láyé àárẹ̀ èrí tí ń fọ̀hún ìyà ni inú tí ń rọ ìyà ni àìlówó lọ́sí tí ọ̀hún ìyà ni gbogbo èrí tí náà bá ń kàn ẹ̀yìn wọ́n nà ọlọ́rẹ́ ìyà ni wọ́n sọ̀rọ̀ burúkú sí ọ ìyà ni orí tí pọ̀ ọdún ẹni tó bá ti gbẹ́rù parí tí ó tẹ̀lé lánà ọlọ́run tí ó tẹ̀lé òfin ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú adébòhùnláwò aláàbà akbar ọlọ́ọ̀bà àlejòlá ní ìyà tó tóbi òun náà lówó fi jẹ́ tó bá jẹ́ òbí dàrí kìyàmà ọlọ́ọ̀bà àlejòlá ní ìyà ńláńlá tó tóbi òun náà

ọlọ́ọ̀bá àdìgbẹ́lá ní àwọn aláṣẹ ìṣirò fún yín àti kàá kọjá nínú àwọn sóra tó kọjá ipé ìṣirò Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní mànú kí ṣàlẹ̀ ìsáàbá ẹ́ Ànábì ní ọ̀gbẹ̀ Ànábì ní ẹni tó bá jẹ́ pé wọ́n bá họ́ ní ìdíjẹ́ rẹ̀ tí wọ́n béèrè béèrè lọ́wọ́ lára àwọn tẹ́tó ṣe ọlọ́ọ̀bá àdìgbẹ́lá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ní so àwọn mùmínì òdodo ìròyìn ìṣirò tọ́lọ̀ ọba àlekẹ́ ló ṣe fún wa òun ìṣirò tó rọrùn ni bóòlì ti rohun ọlọ́ọ̀bà àlejò ló pè láàrin òun nìkan àtọ́lọ́ọ̀bà àlejò ọlá ó sì nǹkan báyìí gbà tó wà láyé mo ṣe lóòótọ́ ó sì nǹkan báyìí gbà tó wà láyé bẹ́ẹ̀ ni mo ṣe ó sì nǹkan báyìí gbà tó jiyàn ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà ni mo ṣe gbà tó wà láyé mo dáàbò bọ́ ẹnìkan kan orí ọ lónìí náà ní ìtàn wọn ò ní tẹ́ dáadáa kan tí ó ma wá ṣe kíni tí ó ma wá pa ìdá wọn rẹ látara bẹ́ẹ̀ ìṣòro tó lé kókó wọn náà ni wọ́n ti tó bá jíjọ́ gbìdà lùkìyà mà abẹ́rẹ́ ọba àdìkíọ́lá wọ́n sàjá sí ìṣòro tí ó rọrùn iṣẹ́ dáadáa tí máa mú yàn tí ó fi lẹ́tọ̀ọ́ tí ìṣòro tó rọrùn tí ó fi wà nínú àwọn ẹ̀rọ ọlọ́wọ́ba àdìkíọ́lá tọ́lọ́wọ́ba àdìkíọ́lá tí ó fi wọ́n sínú àlùjánnà tọ́mọ ẹlòmí ò lè ju àpáta lọ tó bẹ́ẹ̀ bá ti ń ṣe wá àti fún bẹ́ẹ̀ bá ti ń gbé lọ́wọ́ kan òun náà ló ti máa ṣe kíni òun náà ló ti máa yọ̀ mí ọlọ́wọ́ bá àlejò lákòókòtà sọ wákò ní gbogbo ìwà àwọn nǹkan báyìí àbẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ìdá àgbàwẹ̀ dé ọlọ́wọ́ bá àlejò lákòókòtà ní kí ẹ̀mí wa kó ní ẹ̀yìn oṣù náà ogun dáadáa tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé àti lásán ọlọ́wọ́ bá àlejò lákòókò kó bá ìyọnu rẹ̀ pàdé ọlọ́wọ́ bá àlejò lákòókò gbà lẹ́sìn wa kó wá lẹ́sìn dáadáa ọlọ́wọ́ bá àlejò lákòókò wá lẹ́mí gbogbo àti àlàáfíà ara pẹ̀lú ìmánì tó dúró déédéé ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àádọ́ àwọn sọ́lọ́láwọ́ alá

àwọn ìgbẹ́yìn tí ó dájú ẹgbẹ́. Dàm, ẹ tóró mi, wọ́n ní wà lọ lè títà yá mú láti fi sàlọ́lá, àbí ó sì ní jẹ́nàbàlá, wọ́n ní kí ìdájọ́ rẹ̀. A ti mára ní ọ̀nà méjì pátá wà ní ìṣesí méjì. Ìṣesí alákọ̀ọ́kọ́, òun náà ni ìgbà tá àbárò mi so ìdíjẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ó padà síbi ìdájọ́ ìdíjẹ́ alákọ̀ọ́kọ́ ni òun náà nígbà tí a bóyá látara pé àwọn ibi táàbì sàlọ̀lá bóyá nǹkan kan ti wá bẹ̀ ni bóyá tómi yìí bá kàn wá lára bóyá yóò da àárẹ̀ ti wá la àbí tómi yìí bá kàn wá la àárẹ̀ ti ti bẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní yóò san bọ̀rọ̀ irú eléyìí onísìn àdèsì tàyàmù àmọ́ oró mi nílẹ̀ báyìí ẹ̀ ó ti kíni ó sì rí ààrin àwọn ọgbọ̀rẹ̀ oró mi nílẹ̀ ọ̀wá lò ọwá mi tàyàmù láì kò ní mara tó ṣe kò lálù àlá inú tó fi kí báwọn yóò ṣe kíni yóò tún irun yẹn kíni nítorí pé irú ẹni báwọn máa máa ojú lẹ̀ kò ṣe kíni kò lo omi ni àwọn pé táyà máa ń kalẹ̀ fún wa nígbà tá a bá rómi ni láti rọ́pò omi fún wa ni so nígbà tá a bá ti wá rí eléyìí okó lé ń kó láti mú wa máa wá dẹ́kun ti káàkiri nígbà tó yẹ pé ó wá rọ́pò ni àníwá sí kíni àníwá gbé sí àyè ìgbà pé òun gàgàlú ká lò wallahu ta'ala a'lam naam وعليكم السلام نعم نعم àgbé ah, wọn wọ́n ní wọ́ládù zina ọmọ zina wọ́n ní àdúrà tí bá ń tọrọ fún bàbá rẹ̀ wọ́n ní tí yóò gbà so nínú ṣẹ̀ríà islam wọ́ládù zina kò ní bàbá ṣàrìán nínú ṣẹ̀ríà ọmọ tó bá ti jẹ́ pé wọ́n fún lóyún oyún láti ma ìyá láti ma bẹ́ẹ̀ ẹ̀yìn láwùjọ wà yìí nìsín tálókún olóyún wọ́n ní òṣòlì rẹ̀ tó bá débẹ̀ ẹ̀hùn ló ń fún lóòtọ́ ẹ̀rùmílẹ̀ ló ń kọ́ yóò tún mọ́ ọlọ́bùnmí yóò tún mọ́ ọlọ́bùnmí yóò tún mọ́ ọlọ́bùnmí kó tó di pé wọ́n padà wá rí pé a ah, ẹni yìí ni so irú eléyìí sì ní wọ́lá ní zina ni ọmọ zina ni ọmọ tí ò ní igi gbogbo ọmọ tó bá ti tóyún bá ti dénú síwájú igi òun náà là ń pè ní kíni òun náà là ń pè ní wọ́lá ní zina wọ́n ní irú àdúrà tọmọ ẹ bá wá sí fún òbí rẹ̀ tí wà fún bàbá rẹ̀ tí ó gbà àdúrà tí ò ní gbà ni ẹ́ nítorí pé irú ọmọ oníṣinú ṣẹ̀rí àkétọ́mọ rẹ̀ ẹ́ so tó bá ṣe àdúrà fún gẹ́gẹ́ bí kóhun ṣàdúrà fún bàbá àwọn àdúrà tí ò ní gbà ni nítorí pé kíni nítorí pé wọ́lá ní zina ni iná ló fà tó jẹ́ pé àpé ọmọ bá wọn ti ìyá rẹ̀ láàmà sí kíni òun láàmà fi lé pabá àtàwọn fámìlì ìyá rẹ̀ ẹ̀ á níbi lé pabá ẹnì kankan nínú àwọn kíni nínú àwọn ìdílé ẹni tó kún lóyún àmọ́ nítorí pé kò sófin ẹ̀sìn má owó nǹkan ti dàrú owó nǹkan ti bàjẹ́ òun náà ló fi díbọ́ sí ilé àwùjọ wa òun náà lẹ́nu tó fi fẹ́ lómi lóyún tó bá wá di ijọ́ tó bá bí ma láàárọ̀ ọjọ́ ọ̀pọ̀ ma wọn aláwọn lọ lé sóyè táwa tó yìí tán wọ́n sì wá padà síbi kíni wọ́n sì wá padà síbi pé àwọn fẹ́ ṣe kó ma wọ́n sì wá dá lẹ̀ rẹpẹtẹ àwọn afáàná ni wọ́n wà bẹ́ẹ̀ pẹ̀lú láwàní pẹ̀lú tẹ̀sùbá kòsàkòsà ẹ̀ òun náà ni wọ́n wà bẹ́ẹ̀ so kí ni iṣẹ́ gan tí wọ́n ṣe gan ẹ̀ tó ṣe sìná ẹ̀ tó ṣe sìná ẹ̀ ìbáyìí wọlé ṣe fún un kọ́lá bẹ́ẹ̀ bá lè dá ṣé igi rẹ̀ náà la fẹ́ so yìí àbí igi kan ti wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ní bèrè léyìn èyí tó ń kálukú ó kàn máa jà sí òun náà ni pé àwòkọ́ ẹ̀ka tó bí ti pé òbí wà náà wo èló náà fi síbẹ̀ ẹ̀dá padà ohun kéré ìdá máa jà sínú owó ẹbí lókun owó mọ́mọ́lábájá owó làjá lọ́wọ́ sí kan òun náà láà máa jà sí àwọn nǹkan tó yẹ ká mójú tó nínú ẹ̀sìn tó yẹ ká jogun ẹ̀rọ nẹ́bí ọlọ́run ẹ̀ ìmọ̀ ẹ̀sìn àmọ́ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn òun náà ló fà tó fi wá kíni ó ti wá dàbí ẹ̀sọ́ lójú àwọn èèyàn láwùjọ tá yìí aburú lálá ni o zìnà ó ti dàbí ẹ̀sọ́ láwùjọ tá a wà yìí nígbà táwọn àbá ò máa ṣe kíni nígbà táwọn àbá ló kà á fún nígbà tó bá ṣe zìnà tó wá pé ọkọ̀ wá ṣe kíni kó wá bá ń sọmọlókọ mú ọ̀kọ́kọ́ ní kó bá sọmọlókọ tẹ́lẹ̀ náà nítorí pé kò yé náà ni lóbi ní bá ń sọmọlókọ òun náà lọ́yẹ̀ kó sọmọ rẹ̀ ló kọ nígbà tó wá pé ọkọ̀ wá bá ń sọmọ ló kọ ìwọ wá wò pé ìwọ ṣe dìnà láíláí ò ní rí mi bẹ́ẹ̀ tẹ́mọ̀ pé àwọn ẹlòmí ti ti ẹ̀ náà yóò máa wò pé tó bá ṣe dìnà o àmọ́tà àbá ti so owó iná wákàtí náà ló bá jẹ́ kí lẹ́lómi tí ó pèrà ìláàfà ẹ̀yìn akọni orí tíátà tí ń pèrà ìláàfà yóò máa wá kọrin ipé ogun àwọn tó bá ní ẹmọ́ ṣe wòlídì ẹn tó bá ní ẹmọ́ ṣe mòlídì àwọn tó bá ní kò sásà látù yóò bá yálà ya wọn ẹwọ olùsáfà lélẹ́yìn ẹ̀ntàtínà ẹn àwọn tí ń pa àwọn ẹ̀lẹ́rìn àwọn ẹlẹ́fẹ́ àfà lélẹ́yìn inú wa ń nawọ́ inú wa ń jó inú yàka ń yàka ń jó iná tẹ̀ tí ó lẹ́yìn làfà tí ìbá ti pàwùjọ bá ti dàrú kẹ́yìn wá máa ní ẹni máa ní ẹmọ́ ṣe mòlídì ẹni máa ní ẹmọ́ ṣe yóò bá yálà ya wọn tí yálà ya ní mọ́ wá ń kàn ní àdúgbò sàlàyé tó fi ń se mòlídì ó wò lè sàlàyé ni tí mo lè sì ń ṣe yóò ẹ̀rí mi rẹ̀ àtàwọn tí mo dálẹ̀ yóò ẹ̀rí mi rẹ̀ wọ́n á bọ́ sí ìtàgbà ẹ̀yẹn náà wọ́n á hó wá rẹ̀ ní wọ́n ṣe láwọn yẹn ti sọ ẹ̀ ń tọ̀ wọ́n ti sọ di kíni wọ́n ti sọ di awẹ́wà ibi tí wọ́n ti bẹ́ẹ̀rẹ̀ nínú àwọn tí máa ń pè ibi tí wọ́n ti bẹ́ẹ̀rẹ̀ nínú àti kó wá sàwàdà so àwọn ọ̀sán tó yẹ ká mú tó pọ̀ nínú ẹ̀sìn ẹ má jà wo ayé nìkan ìtajẹ ìtajẹ ìtajẹ tó má ti fowó sí wa lápò àbí ká máa bẹ̀rù pé tí má ti sọ fún wa nísìnyí wọn ní fún wa lówó òwúrọ̀ àwọn eléyìí ọ̀sán ọ̀bà àlejò ọlọ́ọ̀bá fún ẹnìkan kan ò lè fún ọ ìtọ́wọ̀ ọba àríkẹ́ ọlọ́wọ̀ bá fún ọ ẹnìkan ò fún ọ ìtọ́ bá fún ọ ìtọ́ bá tẹ́lú ọ̀rẹ́ òun ní ti ẹ ìdẹ́ bá lọ́jìkì ní ẹjẹ́ fún wa lọ́jìkì yẹn tí ẹ̀ bá ti ma nǹkan yẹn tó sì wà tó wá láti fún ọkàn yẹn wà láì tí ìmánì bẹ́ẹ̀ bá wà ní ọkàn yẹn wàláì èyàn máa gbádùn gbèjà yìí rẹ̀ ọlọ́run ní máa báyà kankan jà ẹ̀yìn kára àwọn ọmọ yẹn ló wà á fẹ́ mi fún ọkọ ọlọ́run ní òfún ọ̀hún kò sí inú rẹ̀ nù kọ́lẹ̀ lómi ó máa bó fi dẹ̀jà kò tọ́hùn ẹ̀yìn kára àwọn

ẹnìkan kà dé ní pé àwọn pín kìíní kan ní o láti Saudi kọ́lá àti jìnnà lélẹ́ yìí wọ́n rán sí ọ̀nì sọ́tà bá ti lẹ́mìí pé sábà ti ráyàn sí yàn yóò dọ́dọ̀ yà ó ní wùlẹ̀ máa nàgà ó ní wùlẹ̀ máa bá mi jẹ́ pé ń kò pín ìkà míì tó bá dọ́dọ̀ rẹ kò ní gbé fún ọ yóò dọ́dọ̀ fún ẹgbẹ́ tiẹ̀ yóò dọ́dọ̀ rẹ sọ́tà tàrà ti eléyìí àkíyèsí

so ẹni tó bá ní òyìn pé amúkóró ọ̀rùn kó gbàgbé bí àwọn èèyàn báyìí ẹ̀sìn bá náà yàn tẹ́lì tí máa ní sọ ọgbà tí bá ara nǹkan báyìí ó wá bínú àbẹ̀rọ ẹgbẹ̀ ẹsẹ̀ èèyàn ni èèyàn ni ọ̀nà àǹtà ìsàn ìtọ́ ti mú látara títọ́ ti mú ìsàn òun náà látara nínú látara ní fìyàn ẹ̀yìn látara ìgbàgbé nínú àwọn ìtumọ̀ táwọn onímọ̀ sọ wípé látara ìgbàgbé ìtumọ̀ mí náà wà ó ẹ̀yìn pé látara kí ni látara ìnajú ìbára ẹni lẹ́jú so ọlọ́ọ̀bà àdìgbọ́lá àwa àwa ló dá pé ká máa ṣe kíni ká máa gbàgbé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ìwà gbàgbé but èdè máa ń jà fún ẹlòmíì gbà míì èdè bá àti máa ń pèsè wa ní tó bá rí pé ń sàdúrà náà yóò wá ní tọ ọlọ́run wọ́n gbàgbé mi o èmi rárá o ọlọ́run yóò gbàgbé tó bá fẹ́ tọrọ ní tọrọ ọlọ́run sí nǹkan báyìí fún mi o ọlọ́run fún mi ní nǹkan báyìí o má dáta má gbàgbé mi sí ọlọ́run bá rí jọlá هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك